hello sir. hello. ẹ̀sà I kálẹ̀ o. ẹ kálẹ̀. Yes, ẹ̀sà ẹ kú Yes, mẹ́ta sà. ẹ̀yọ̀ ṣé bàbá wa ológun dúdú nìyẹn. bẹ́ẹ̀ ni màá ní kí mo ẹni tó ń pè mí o. <laughs> one video you do about Mr. Dayo Adewumi, the late Adewumi. Yes. I'm, I'm the one of the son. Of. Oh. Okay. I'm the first son. My name okay. is Oluwafemi Adewumi. And okay. that uh, message you did about it. Sorry. Who give you those information, please? Uh, okay. Hello, sir. Hello. Yes, sir. Ẹ káalẹ́ o. Ẹ káalẹ́. Yes, sir. Ẹ káalẹ́ ma. Yes, sir. Ẹ kú ọjọ́ mẹ́ta, sir. Ẹ̀jẹ̀ ṣé bàbá wa ológun dúdú nìyẹn? Bẹ́ẹ̀ ni màá mi tí mo ẹni tó ń pè mí o. <laughs> Ẹ mọ̀ mí, eégún wọn Yes, sir. Bẹ́ẹ̀ Um, yes sir mo rí fídíò kan tẹ ṣẹ̀ṣẹ̀ ṣe ń sìn tẹ ṣẹ̀ṣẹ̀ jáde nípa ti àwọn ọmọ bàbá Sule Suebebe àti Àgbàlá Gabriel ni mo ní kí n pè yín sí. kí ló ń ṣẹlẹ̀. mo fẹ́ rí iṣẹ́ wọn pé ní iṣẹ́ táwa ń ṣe nígboro ni pé ká dá sí nǹkan tí a bá rí pé kò tí ò bá yí aráàlú àbẹ̀ kì dájọ́ asọ́sínú ti dìyẹn wípé ẹ̀ka aráàlú ẹni mọ̀ràn wá pé kí ni kí wọ́n ṣe ní pé ààrẹ rìlíìsì agbóhùn jáde láti àtàkì ẹnìbọ̀dì ṣé ọbọ̀ tí ń sìn àwọn náà dẹ̀ ti ń get back sí mi àwọn tó jẹ́ ìyẹn ti Àgbàlá Gabriel wọ́n ti yàn sílẹ̀ bí gbogbo ọ̀rọ̀ yẹn ṣe rí bó ṣe lọ tòun òkè ẹ ká fọ́ra fífi rèmọ́ọ̀nù ẹ tó bá jẹ́ àbọ̀ látọ̀dọ̀ Àgbàlá Gabriel aṣọ fọmọ nàìjíríà sọsẹjẹsùn kálukú bá mú àfìṣe pàtírì abọ́ọ̀mù yẹn àti ìpínlẹ̀ àgbègbè ọ̀rọ̀ nílẹ̀ torí eh, kálukú náà ní oríṣiríṣi ọjà advice eh, mo gbọ́dọ̀ sẹ́ pé àwọn ọmọ àwọn ṣé èwo nínú àwọn ọmọ wọn ló wá sọ ọ̀rọ̀ yẹn fún yín sà. èmi ò tiẹ̀ mọ orúkọ ẹ̀ mi ò mọ orúkọ ẹ̀ bọ̀ nígbà tó pè mí ló sọ fún mi pé ọmọ sùúrù bàbá sùbèbè lòun ọkùnrin yẹn nìyẹn tó lọ́mọ bàbá sùbèbè lòun wá sọ ló wá ẹ̀sìn gbogbo nǹkan tó ṣẹlẹ̀ pé wọ́n ti ẹ̀fọ́ àwọn míì kankan lágbàlá Gabriel nígbà tí bàbá àwọn ti kú all this other òdòdà má wọlé nígbà tí tí ń sọ báyìí tá a bá gbé fọwọ́ nàìjíríà nàìjíríà ló máa ń dájọ́ nàìjíríà tá a máa ń gbé ọ̀rọ̀ jáde síbi àwọn èèyàn àkọsílẹ̀ nǹkan tí àwa ṣe nìyẹn torí mo ah, wá padà pé mo padà bá Fẹ́mi sọ̀rọ̀ Fẹ́mi gan lòun ti pè yín tó jọ ọmọ bàbá tó lè so ebèbè pé òun béèrè lọ́wọ́ yín wípé èwo nínú àwọn ni ó sọ fún yín torí àwọn ti ṣe meeting kò dẹ̀ sẹ́nibọ́dì nínú ọmọ bàbá tó lè so ebè tó sọ pé òun rí charles yín. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni tó ṣe rí ẹni pé èmi wá ẹ i thought wípé bóyá dání pẹ̀sì wọn ni bóyá. you were talking on behalf of àwọn ọmọ àwọn ẹgbẹ́ àdínkàn ló yẹ kí mi lé sí o oyè ẹ ẹ wàá béèrè orúkọ ẹ àbí kẹ ní fóònù nọ́mbà ẹ. mi ò mọ̀ mi ò wọn kí ẹ mọ̀ pé ọ̀rọ̀ yẹn bí ìbanilórúkọ ló ṣe jẹ́ fún Àgbàlá Gabriel tó ló try fún bàbá Sule Suebebe sẹ́yìn ò sí Nàìjíríà ń gbà yẹn ẹ wọ́n ń sọ àwọn èèyàn ń sọ but kò tí ì sí ìbanilórúkọ jẹ́ nínú rẹ̀ nǹkan tí àwọn táwọn ṣe ìfọ́sí ni pé àwọn nǹkan báyìí àwọn nǹkan báyìí ilé ẹgbẹ́ ti fáwọn ọmọ ìlú rí ẹ̀ tí wọ́n bá bẹ̀ wá sọ another story àpé àjọpọ̀ ìgbàlẹ̀ àlógbó wọn lọ ẹ mọ̀ kọ́ tí mo ẹ mọ̀ kọ́ tí mi ṣe sọ bẹ́ẹ̀ sàdáàdì ẹ mọ̀ kọ́ tí mi sọ bẹ́ẹ̀ ni wípé kí ni ẹ̀yin fìpò yẹ kágbàlá Gabriel ṣe fún àwọn ọmọ nítorí pé ńgbà tí ara bàbá yẹn ò yá bàbá yẹn ló ń pariwo pé Àgbàlá Gabriel kó jọ kó ṣàánú kó má kú Àgbàlá Gabriel lọ gbé wọn tọ́jú ẹ̀ gbà tó dáwó fún owó tó rí wọn ní pé kó lọ bá kọ́lé sékìtì bàbá yẹn sọ gbé rárá bàbá Sunday sí bèbè ní òun ò kọ́ má kọ́lé sí òfin sékìtì pé kí ó kọ́lé fóun sínú àgbàlá ń fúnra rẹ̀ ló sọ fídíò yẹn dẹ̀ wá máa yẹn dẹ̀ kọ́lé fún síbẹ̀ gbogbo àná láfojú àwa rí ìgbà tó dẹ̀ sí bó ṣe ń gbára bó ṣe ń gbé lọ sọ́spítù tó ń lọ gbogbo ẹ̀ tó ń tọ́jú ẹ̀ tí wọ́n tún gba àwọn èèyàn fún tó ń tọ́jú ẹ̀ nílé tó ń sóúnjẹ fún tó èèyàn méjì ló ń tọ́jú bàbá ẹ̀ gbogbo ẹ̀ bó ṣe ń wẹ egbò gbogbo ẹ̀ náà láàárín tó ń gbé lọ sọ́spítù káàkiri ìgbà tó dẹ̀ tún kú ilé iṣẹ́ wọ́n sọ fún ìpele bàbá tó lè ṣe bèbè ni wọ́n sin bàbá yẹn ilé tọ́kọ́ fún wọn pé wọ́n sin wọ́n sin ṣé ẹ yẹn ṣáà tiẹ̀ mi ò tiẹ̀ wà ní ah, àgbẹ̀. ẹ̀yin gan ìṣèwádìí ní kẹ́ tó jáde ó yẹ gbogbo ìwádìí yẹn ló yẹ kẹ́ ẹ ṣe kódà mo tún yọ mo tún yọ sọ fún yín ilé ìwé ilẹ̀ yẹn ọwọ́ Fẹ́mi mm. ọmọ bàbá Sule Soyinbo ọwọ́ àwọn ọmọ níwé ilé ìwé ilé yẹn wà àwọn ló ń rẹ̀ tàìtù síbẹ̀ ibẹ̀ gan ni wọ́n dẹ̀ tún sí bàbá Sule Soyinbo sí Àgbàlá Gabriel òun gan ló ṣe òkú yẹn tó nígbà táwọn yẹn gan dé àwọn gan sọ pé báwọn ṣe tó lélẹ́yìí o kò bá nǹkan kan dé ní ọwọ́ àwọn máa yẹn náà ló tún sọ pé káwọn èèyàn kan jọ kán ràn wọ́n lọ́wọ́ tó fi ṣe òkú pé kójú má tì wọ́n gbogbo tán ní pé kán ṣe pátápátá ni máa yẹn ṣe èmi ò wá tí wọ́n rú owó tí ẹ tí wọ́n á fi ìpè bóyá ó yẹ ká tún ó yẹ kán tún fáwọn káwọn tó fáwọn. nǹkan tó wà bẹ́ẹ̀ ni pé ìgbà tí nọ́mbà wà mi ò ní contact anybody nínú wọn but ìgbà tí mo rí pọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ náà sì wà ń bẹ̀ àwa ò ní ògbó ní ògbọ́n pa wọn mọ́ọ̀t ṣùgbọ́n gbà tó bá sọ fún wa náà bí iṣẹ́ wọn tí wọ́n ṣe rí ni pé tí ẹ bá sọ kankan fún wa tí ẹ lọ sáà sábà ní àtẹ̀sẹ̀ nìyẹn nítorí jẹ yín lówó àní ìpèlú lè àbẹ̀ ní ìpèlú ní gbèsè ṣùgbọ́n gbà tí ọ̀rọ̀ bá dé gbangba ẹnìyẹn náà á yọjú tó tó bá bẹ̀ yọjú tá a bá gba tá a bá sọ sáìdì ẹ̀ àwọn aráàlú ló máa ń ló máa ń mú àjà sí ẹ̀ láti àná báyìí àwọn èèyàn ti mú àjà ìṣòwò tó fi ń sọ ibú kìpé kò yẹ káwọn ọmọ yẹn béèrè máa fi di sólùwé ni wọn gbogbo ẹ gbogbo ẹ náà la gbọ́ tá a fẹ́ gbọ́ ni. nítorí pé ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn irú ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn ó ló jẹ́ kó máa sọ pé àti fi sólóore làwọn ọmọ yẹn bí ẹni pé wọn ò mọre ni ni ọ̀rọ̀ tẹ́ ẹ sọ pé àwọn ọmọ bàbá sọ pé àwọn fámìlì àwa wò pé àwọn táwọn àdàgbà àwọn fọba tún lè ṣèlè àwọn wò pé àwọn fámìlì wa àwọn ẹbí àwọn aráwo tí wọ́n tún fẹ́ kí ni wọ́n tún fẹ́ ká tún ṣe àwa tá a dáwó kí ni wọ́n tún fẹ́ lọ́rùn kí wọ́n tún fẹ́ lọ́wọ́ wa ní ọ̀rọ̀ tí ti ọ̀rọ̀ ti clear báyìí ẹ má wọrí ìyá ẹ̀yẹ ìyá ìyá working on it Christmas now tó tó bá di Monday sí ó ní àwọn arrangement kan tá a bẹ́ẹ̀ ṣe so that kó má dàbí gbà pé ìbánilórúkọ jẹ́ ní fẹ́mi kìíní àdùbí fẹ́mi kejì tá a lè lè sọ́ọ̀sì àwọn ọmọ yẹn síta ibùdó bá tiẹ̀ mú orúkọ wọn àbí a máa ṣẹ́gbẹ́ ní báyìí ló sọ báyìí nítorí ìwé extension ṣe rí kó máa ń lọ àmọ́ ọmọ ọlọ́mọ owó ẹ̀bà. àwọn yẹn tiẹ̀ ti get in touch wọ́n ti sọ pé àwọn ọmọ ọkàn pẹ̀ wálé ti sọ̀rọ̀ pé òun ò mọ̀ fẹ́mi lóun ò mọ̀ àwọn ẹ̀gbọ́n wọn gbogbo pátápátá ló sọ pé àwọn ọmọ ọkàn pé àwọn òun yín iṣẹ́ pé bolẹ̀ ti gbọ́. ìdílé tó ṣe pé mo kìí ṣe pé mo fẹ́ gbóná wọn mi ìdẹ̀ra lé mi ìdẹ̀ra wọn ta lé so everybody bá sọ̀rọ̀ tábà sọ pé àwọn ò sọ bẹ́ẹ̀ ó lè ti burú ó lè ti kọjá tágbá ìtẹ́ni ẹ̀rù pẹ̀lú bó ṣe máa rí pé kò rí wọ́n lè fi yìí pé àwọn ò lọ́wọ́ ní àwọn ò mọ̀ ń pa ẹ̀ pọ̀sí yóò ti wá kẹ́ni ẹ̀ má lè jẹ́wọ́. ẹ̀bọ̀ yìí gángan fúnra yín bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀lẹ́ ẹ̀tún ní ẹ̀fọ́ ọlọ́mọdé gbọ́dọ̀ dọ̀rọ̀ ọlọ́pàá. ọkọ̀ tó sọ lè ní ṣiṣẹ́ lé private number ló ti pè mí mo wá ké ní ẹbí nọ́mbà ẹ̀ pè mí ó wá lọ́wọ́ nọ́mbà pè mí bọ̀dì ìgbà tó wá sọ ọ̀rọ̀ yẹn tó wá sọ̀rọ̀ bàbá wọn tó sọ̀rọ̀ kìíní mo wá gbà pè mí padà tó wá pè yí padà ah, ẹ bá wá jẹ́ kó pè yí gan kẹ́yìn tó jáde ilé sàn báyẹn dáàdì. ẹ máa gbọ́ mà ní tèmi wò ni pé èmi kan wà tí ẹ̀ ló ṣe nà nítòsí pé a ah, inú ọ̀rọ̀ báyìí tó máa bẹ̀rẹ̀ ni bóyá bá àwọn nàìjíríà bá dá sí i bóyá àwọn ará ọmọ yìí máa rí ìkẹ̀kẹ̀ gbà lọ́wọ́ ẹni yìí bóyá ní tó fẹ́ fún wọn. ètò àgbàlagbé bẹ̀ bá tiẹ̀ máa fún wọn ní nǹkan ẹ kì í ṣe Agbala Gabriel gan olówó lọ tó máa fún wọn àwọn èèyàn náà ló máa sọ wípé ẹjọ́ bá mi rán gbẹlágbájá lọ́wọ́ ọgbà táwọn èèyàn yẹn náà wá tí wọ́n á gbọ́rú ọ̀rọ̀ yìí pé ìmọ̀ yìí tá àti ẹ̀ ṣe fún ọgọ́ wọn ò mórè wọ́n tún wá kórìíra àwọn ọmọ yìí wọn wá níṣe kankan fún wọn ni. ẹ àmà èmi á ṣe amendment yẹn tó bá di mọ́ yìí. irú amendment yóò lè fẹ́ ṣe kó tó yẹ kí apologize k'Agbala Gabriel ẹ má wọlé ẹ má wọlé tọ́lá di mọ́ndé ẹ̀sìn àtọ̀ mi. ó dá sà ẹ jẹ́ ká gbọ́ lọ́dọ̀ yín because inú ń bí àwọn èèyàn kan sí yín o pé bàbá ológun dúdú múlíà ẹ ti wà nídìí iṣẹ́ ẹ ti pẹ́ orúkọ yín sì ó ti lọ jìnnà jìnnà. olè náà la ní olè la ní ká ṣe wọ́n kì í ṣe kí wọ́n kó mi bẹ́ẹ̀ gbowó lọ́wọ́ wọn o tẹ bá fẹ́ ṣe àwọn ọmọ lórí ẹ ti bá Àgbàlá Gabriel lórúkọ jẹ́ pé àwọn ẹbí àwọn ọmọ gan tún bá àwọn lórúkọ jẹ́ pé àwọn ọmọ àwọn ẹbí. òbí ìgbàlè lórúkọ jẹ́ ní gbogbo iṣẹ́ tá a ṣe àgbàdo Gabriel àwọn ọmọ yìí kò sàkáǹtì fáwọn àwọn àtàbẹ̀ tó ní tòdò pé àmì ò jẹ́ wọ́n lówó àpé lólè àsọpọ̀ jí ohun àkẹ́kọ̀ọ́. àwọn ọmọ òwà rán yín pé kánníkánní kan sàkáǹtì fáwọn. ẹ ẹ máa gbọ́ sìn bó ṣe bó ṣe mú àìjẹ́ àwa ẹ̀ náà tó náà táwọn náà tó mú àìjẹ́ àwa tó yàtọ̀ sí ti yín. ṣùgbọ́n sìn báyìí nígbà tí fẹ́mi ti pè mí tó ti bá mi sọ̀rọ̀ so mo ti decide pé ókè o kí ni Fẹ́mi sọ dáàdì kí ni Fẹ́mi sọ sà. ẹ àwọn ìkọjú Fẹ́mi sọ ó pè mí ó wá ìpínlẹ̀ fún mi pé kò sí anybody ní àwọn ọmọ àwọn àbí pé tàbẹ́ni tí ó sọ fún wa pé kí a bá wọn béèrè àwọn pọ́pátì bàbá wọn di sọ̀dà mo bẹ̀rẹ̀ sí ìfún pé mi ò mọ ọwọ́ gan tó ń bá mi sọ̀rọ̀ bọ̀tẹ́ni yẹn náà ló pè mí tí wọ́n á sọ pé ọmọ bàbá tí ò lè lè lòun ẹjọ́ sáàdẹ mọ̀ pé ẹ máa ń ṣàtúnṣe ìlú ẹjẹ bá wa pé Àgbàlá Gabriel kó tiẹ̀ fún wa ní ìkọ̀kan kó tiẹ̀ ṣe kínní kan wọ́n jẹ́ wọ́n mi ò mọ èmi ò mọ kí mọ́ọ̀sì wà ń bẹ̀ ṣùgbọ́n nígbà tó ti sọ gbogbo àwọn nǹkan yẹn ń bá kó má wọrí àrùwọ́ kàn ni so ìbúra pé bóyá dàrúdì ẹnìkẹ̀ tí wọ́n máa lè ṣe fún gẹ́gẹ́ bí oore ìyẹn ló jẹ́ tèmi jáde tí wọ́n bàtà rẹ̀ ti fọ́ tọ́lẹ̀ ti ṣàlàyé bó ṣe rí yẹn ọ̀tẹ̀ ẹ̀ má wọ̀ọ́rì àwọn àyàn kọ̀ọ̀kan ti pè mí bẹ́ẹ̀ ṣe pè mí yìí tọ́lẹ̀ ti sọ gbogbo ẹ̀rí sìn ẹni ẹni tí ó sọ̀rọ̀ káníkẹ́ ọ̀fọ́ nílùú pọ̀ mí káníkó tiẹ̀ ní bí ó kókó pè mí padà èyí gan ah, ẹ ti dàgbà nínú iṣẹ́ ewì náà ju pé kẹ́nìkan wá fi fẹ́ yín tòdà tẹ́mi tẹ́nìkan tẹ́mi bá pè yín sí kálẹ̀ nìkan pè yín tó sọ pé èmi lọ́mọ bàbá sílẹ̀ sí ibùgbé kó tiẹ̀ má bá wọn tán kó kàn gbèrọ́ lé yín lọ́wọ́ ẹ ṣèwádìí ẹ jáde síta ẹ rí pé ó lágbára díẹ̀. ẹ kò a ti lè ṣèwádìí àmọ́ wọ́n rí mi ò ṣáà lè kúrò lẹ́kọ̀ọ́ sí ìdí ni mo mò ń lọ bẹ́lí mo ń lọ bá àgbàlá. ẹ ẹ wàá sọ ẹmọ tó wá ṣẹlẹ̀ dáàdì next time báyẹn irú kan báyẹn ẹ bá ní pé ah, ọ̀rọ̀ tó sọ yìí mo ti gbọ́ fún mi lẹ́fídẹ́ǹsì mẹ́rin wá then ẹni tó tiẹ̀ pè tó hide number ẹ ti mọ̀ pé o ní irọ́ ló wá pa fún yín because kò gbé ojú ẹ̀ jáde kò fún yín lórúkọ ẹ̀ kò fún yín ní details ẹ̀ ní fact and figures báwo ni a ṣe correction tó bá di mọ́ ni. mo dẹ̀ wí pé Fẹ́mi dẹ̀ sọ pé òun ṣàlàyé fún yín pé aláàánú àtolóore ni Àgbàlá Gabriel jẹ́ sáwọn pé kì í ṣe. ẹ ẹ ló ti lè gbé ìfúnni sí ẹ. ó dà sá. ó dà sá ó dà sá ó dà ó náà wá ràn yín lọ́wọ́ sá so a máa máa expect lọ́jọ́ Monday kó tẹ máa máa ṣe torí ló ń bí àwọn èèyàn mm, ẹ ṣe gan sá á bẹ àwọn èèyàn wa mm, ẹ ṣe gan a máa retí àtúnṣe lọ́jọ́ Monday yes sir god bless you ó dàárọ̀ sir. i told you i told you alẹ́ níbí yìí ẹ máa gbọ́ pa ọ̀rọ̀ èmi ò ní í parọ́ hmm. one video you do about mr Dayo Adewumi the late Adewumi. yes. i'm i'm the one of the son o. Okay. I'm the first son. My name okay. is Oluwafemi Adewumi. And okay. that uh, message you did about it. Sorry, who give you those information, please? Uh, okay. This is one of you. Yeah. And máa gbọ́ farabalẹ̀. Ṣé o mẹni tó ń sọ̀rọ̀? Mi mẹni tó ń sọ̀rọ̀. O mẹni Yes. Uh, okay. you call me ló pè mí tó sọ fún mi wípé ọmọ Dayọ̀ lòun torí Dayọ̀ is a friend he was a friend láti wà láyé tó sọ fún mi pé ọmọ Dayọ̀ lòun wípé torí pé nígbà tí mi ò fẹ́ sọ much nígbà tó mọ̀ mí mi ì fẹ́ fún ọ ní much nípa ọ̀rọ̀ tí mo fẹ́ sọ. So ṣùgbọ́n màá brief ẹ lèlíkù lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ tá a jọ wà nígbà tí Dayọ̀ bẹ̀rẹ̀ sí ní káìsì èmi ni mo lọ sókè èmi ni mo lọ sábẹ́ èmi ni mo lọ sábẹ́ èmi ni mo sí rédíò mi ẹ rédíò Èkìtì àti tẹlifíṣà bóyá o gbọ́ kó iṣẹ́ ń bẹ̀rẹ̀ ilé tó ń gbé ládùn èmi ni mo rẹ́ǹtì fún tó bá ti mọ àwọn tó mọ̀ wá gbèrè lọ́wọ́ àwọn tó bá mọ dáàdì ẹ̀ dáadáa wá sọ fún ẹ pé ológun dúdú ọ̀rẹ́ ẹ̀ ni náà mi ò mọ̀ yín torí dàgbà sí táyà tó jẹ́ pé ó ní sídẹ̀ǹtì kan tó ṣubú ńgbà kan tó sì máa ń mọtí ní èkó mo pe bóyá wọn ni mo pè bóyá kan náà ọmọ wọn ni wọn láwọn ò lè lọ sí Òṣòdì lọ́jọ́ yẹn á láti make arrangement gbogbo bó ṣe lọ ṣùgbọ́n mi ìfẹ́ fún details. ẹ má bínú sá. gbàgbọ́ ẹnìkan wá pè mí mo mọ̀ ìpẹ́ àbọ̀ ìsì ẹ̀wẹ́ tó mẹ́ta ọ̀ mẹ́rin but mi ì mọ anybody yín ó kàn máa ń sọ létí nípa àwọn ọmọ òun wà ní ìbàdàn kankan báyẹn ẹnì yẹn wá pè mí pé òun ọmọ dayọ̀ mi ò tiẹ̀ wàá morúkọ ẹ̀ tó ló dárúkọ ẹ̀ ńjọ́ yẹn ó wá lóun ọmọ bàbá sùn èbèbè wípé ọ̀rọ̀ bàbá àwọn wípé dẹ̀ dá ìdá àbẹ́ yẹn pé ẹnìkan ló wá ní kò ń pè mí wípé ológun bíbú lè bá wọn dá sí i mo wá ní kí ló ṣẹlẹ̀ pé nígbà tí bàbá àwọn ti kú pé nǹkan kan ṣàṣọ sórí yẹn mo wá ní pé wípé sọ́dẹ̀ bí kìsẹ́ǹsì o wípé kò sí nǹkan tó ní pé ibi tí pẹ̀lú bí ìrìn bàbá yín ṣe rí kò sí nǹkan tó ní pé kọ́ má tiẹ̀ compensate yìí I don't have anything to take from you tó ti yé yín tó ní ajàgbára lè ní àwọn èèyàn tó bá jẹ́ pé wọ́n fẹ́ yàn jẹ lè ní dá sí tó bá jẹ́ pé ń sìn pé irú ẹ̀ ń sìn tí bá yẹ pé mo mọ nọ́mbà ẹ̀ àbí dàrọ̀ tí mú mi wá lè yín rí tí mo lè ní access sí màá pè ẹ́ tàbí kí n ní that person. Uh, I couldn't get to anybody nínú yín ṣùgbọ́n gbàtẹ́ nìyẹn pè mí tó sọ ọ̀rọ̀ yẹn kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀. Eh, sorry sir ẹ má bínú pé mo fẹ́ kọ́ tọ̀rọ̀ mọ́ yín lẹ́nu sir. ṣẹ́rí number one mi sọ nǹkan tẹ ṣe bóyá ó wrong àbí kò wrong bó ṣe mi believe pé kí àwọn ọmọ wà well access ni bọ́ ní ṣùgbọ́n tẹ́tọ́ pé ẹ̀ mọ orúkọ ẹni yẹn ṣe rí bí mi ṣe wà ń sìn èmi olúwafẹ́mi lèmi. ẹ jẹ́ kí sáré sọ pọ́ìntì kan nígbà tí ẹnìyẹn bá mi bó ṣe ń bá mi sọ̀rọ̀ ń sìn ṣé o understand nígbà tó ti sọ pé ọmọ dayọ̀ ni ẹ́ mo ti mọ̀ pé ọmọ dayọ̀ ni ẹ́. ṣé kí n fún yín ní pé ká sọ̀rọ̀ wá sàkẹ́ rí píktọ̀ mi. nígbà tí mo máa sọ̀rọ̀ mo fẹ́ fọ̀rọ̀ fọ̀rọ̀ sí ẹ lẹ́nu nígbà tó pè mí sìn náà kí wàá ní pé eh, mo fẹ́ ra àwọn yòókù ẹ believing that you are talking on behalf of the family. all right sir. so you understand so but máa sọ̀rọ̀ ẹ lọ. so but mo fẹ́ tíra láti jẹ́ kí n understand ni pé ṣe rí mi ní pé ṣe máa ṣe ẹbẹ̀ ṣe bọ ṣe rí Àgbàlá Gabriel wọ́n jẹ́ èèyàn kan tó jẹ́ pé oore náà ṣe bàbá mi ìdẹ̀jẹ̀ kó dàbí pé bíyàn tó fẹ́ kojú olóore gún gi máa yẹn he did a lot àwọn nǹkan tí wọ́n ṣe gan tí mi expect inú mi dẹ̀ dùn gbà tí mo débẹ̀ rẹ̀ mọ̀ ká lè lómi ni tí ò mọ ọmọ bàbá àti àbúrò sọ fún pọ́ ọmọ òun lélẹ̀ ó máa léwà dànù ni tó ti yẹn but kò ṣe bẹ́ẹ̀ ó gbà wá nítọwọ́ tẹsẹ̀ adébẹ̀ àṣekọ̀tọ̀ ẹ̀ka ṣe nọ́ọ̀sẹ̀sì tì àwọn nígbà tá a tún yẹ sílẹ̀ àwọn kọ̀ọ̀kan fún wọn pé kò sówó lọ́wọ́ wa pé bàbá bàbá báyìí láti fẹ́ ṣe wọ́n dẹ̀ jẹ́ kó yọ hmm. pé àwọn máa bá wa save àwọn tó ń help bàbá so that láti ràn wá lọ́wọ́ so wọ́n dẹ̀ ṣe àti hmm. bẹ́rí òkú yẹn wọ́n tún béèrè pé tá a fẹ́ ṣe patí rin ni many hmm. things pọ̀ lórí ọ̀rọ̀ bàbá tó yẹ kí mi sọ tí mi bá rí yín wọ̀nà wọn I can but ṣe mọ bàbá yẹn ti kú kéèyàn fílẹ̀ kó lọ sóore ni kò yẹ kéèyàn tún máa tún gbé àwọn ọ̀nà tí ò mm-hmm. necessary irú ọ̀kan ẹ̀ bí mo kínní èèyàn kan ló sẹ̀ndì kínní ẹ̀ láti US ẹ máa mọ̀ ìyálájẹ́ mm-hmm. ìyálájẹ́ ló sẹ̀ndì ẹ̀ sí láti US so wọ́n yẹ sẹ̀ndì ẹ̀ sí mi kínní ẹ̀ wọ́n á ń dùn mí mi mọ̀ mo yẹ fẹ́ reply wọn mo wá ní mo ti ń gbọ́ pa ológun dúdú ti pẹ́ lẹ́nu pọ́sí mi náà pé àwọn is a closer is a closer friend. àjọwà sàn mí ni náà màá gbọ́ sórí nǹkan tí màá ṣe ọ̀dí sí iṣu báyìí màá pa mọ́lẹ̀ àmì ìdásọ mọ́. because mo ti kọ́kọ́ sọ pé láti ìrùbọ̀ rúdòfù pé gbogbo ìjà tèmi ń jà mo ń jà nítorí àwọn ọmọ ọ̀rẹ́ mi ni. bẹ́ẹ̀ni ó yé mi mo understand. ìdíkọ̀ mi kọ́kọ́ mi fẹ́ gbà ń bẹ̀. àwọn sàn ṣùgbọ́n bó tiẹ̀ ṣe kó yẹ kán fáwọn ọmọ ìdúgbò tó mọ̀ pé most of you ẹ̀ wà ókè ṣe èmi dẹ̀ ti wò pé pẹ̀lú ọ̀rọ̀ tóun náà sọ wípé definitely nǹkan ká tiẹ̀ sì jáde ń bì í. ẹ ẹ wọ ṣe àwọn bíbí yẹn ẹ má bínú sá àwọn bíbí yẹn náà try a lot of things wọ́n try many things. ló ti yẹ yín sá wọ́n try for ọtẹ́ mọ́ wọ́n ní débẹ̀ bá ti mọ náà ni wọ́n ti rí wa náà náà ti ṣe wá wọ́n try wọ́n gbìyànjú wọ́n lájẹ̀kójú tiwa òkú bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni so a ti sí èmi kò fẹ́ kí ọmọ yẹn sinmi ni mi fẹ́ kọ tó yẹ kó máa dá wàhálà sí Àgbàlá Gabriel ẹ mọ̀ pé nǹkan kan wà lọ́rùn mọ́ yẹn tó ń rán nípa Muyideen ọ̀nà Muyideen mi sì fẹ́ kí tiwa lọ tiwa lọ tiwa lọ tó lọ àfẹ́tì mọ̀ yẹn èèyàn gidi ni mọ̀ yẹn o is a responsible someone and is a big prophet ló dáa báwo rí màá stọọpù ẹ orí gbogbo orí tó ṣíṣe kọ́ mi orí ẹ̀ dẹ̀ pé gan wàá dàgbà ah, wàá jẹ́ èèyàn wàá ju bàbá ẹ̀ lọ wàá nà wàá lu ọ̀nà wàá nà ọ̀nà èmi dínà ẹ mọ́ ọwọ́ ẹ̀ máa gbẹ òkè ọwọ́ ẹ̀ máa sókè so nǹkan tí ẹ̀yin náà lè ní jà fún nígbà tó ní ẹ ti sọ bẹ́ẹ̀ wípé nǹkan kan gbà wò it is for your it is for your own good. I know sir I know. okay oye mi. lọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ti rí bí o ṣe sọ́nsìn ìgbà pé pé case closed. okay sir. so I àbí méjì bá lọ fún pàtó àbí nǹkan kan mọ́ lápò kù sílẹ̀. thank you very much sir. so bó bá bẹ̀rẹ̀ á meet the other guy náà yẹn. Eh, Gabriel kí ló ń jẹ́ eh. tó bá dẹ̀ ní ìtẹ̀ tó ń sọ fún ọ pé èmi pẹ̀lú ẹ àtijọ́ sọ̀rọ̀ kéṣe òkùnkùn sọ pé kò sí kankan tó máa jáde lórí ẹ̀ mọ́ tó bá sí ìgbà ọ̀gbẹ́ni ẹ̀kú tó fẹ́ ṣe fún yín pásínálì á tún lè sí kẹ́lẹ̀ jẹ́ kó mọ̀ pé kì í ṣe ẹ̀yin lẹ́nu ọgbẹ́ ológun dúdú o tó dà lẹ́yìn mi ò ní ìsinmi mọ́ èmi ò dẹ̀ gbélé kò sí ní ìsinmi mọ́ kò síbi tó lè dúró sí olódà sùnàdé gbogbo ayé ẹ̀ sùn. bẹ́ẹ̀ni sà ẹ jáde ẹ parọ́ sà ẹ parọ́ sà ẹ parọ́. mo fẹ́ ni ó ń wá sun lé ń sùn tẹ ó ń sùn ó ń sùn lé lákùrẹ́ ó gbogbo ayé ló mọ̀ ọ́. ó dùn mí sí mo ti wà London gbà tó di oní Daniel but mi kó má dìgbà tó máa ràn lọ́wọ́ ò ní fẹ́ ràn lọ́wọ́. ẹ̀yin tẹ́ fẹ́ pè wọlé ẹ pè mí wọlé jàre kò ní ìdí ọ̀rọ̀ mọ́ ntẹ́ fẹ́ gbọ́nà lẹ ti gbọ́ yìí àbí. hello. ìyálàjẹ. sá. ọ́fíìsà tó pélé ẹ̀kan ló pè ah ọ́fíìsà èmi jẹ́bi gan ò tí ì di ọ́fíìsà ẹ̀ wo jẹ́ tí mo ṣe ń sìn ṣé kò yẹ kẹ́ ẹ kọ́ kí mi pé kẹ́ gbà mí sọ́fíìsì yín mo ti ríṣẹ́ iṣẹ́ ọ̀tẹlẹ̀ kò yẹ. sálẹ̀ lè ti bàbá ológun dún sórí sórí live video yìí kò bá make sense because àgbàlagbà kò ní ṣe láńgbáláńgbá ilé ní sọ pé wájú gbogbo dájú. bàbá yóò mọ̀ pa bàbá yóò mọ̀ pa gbóhùn sí láìfù o kò mọ̀ pé láìfù ló ń wà o sínú àwọn iṣẹ́ tó ṣe kan tó gbé kíní ẹ̀ jáde ọmọ apologize o wọn apologize mi ṣe sí lórí àwọn bàbá sóyè tó sùn wọn yẹn. ṣe rí ṣe rà ẹ ṣe ti bọ́ ṣe máa báwo ló ṣe máa ń báyọ̀ lórúkọ jẹ́ tó máa dẹ̀ bá ẹlòmíì láyé jẹ́ ní nǹkan tí òmọwọ́ tí òun gbẹ̀sẹ̀ wọ́n á dẹ̀ dìlé lórí just imagine. after they should sue him they should sue him mo lè fún ọ́n dé spiritual bàjẹ́ máa rìn yẹn kọ́ sue bàbá yìí kọ́ dẹ̀ sue ẹ̀ bí one billion bàbá sọ five hundred million orí orí bàbá yẹn máa pín tọ́ba ká fún àti wọn ní nàìjíríà ẹjẹ kan tú rẹ kábàlà jẹ kọ́ bá dẹ̀bẹ̀ o ìgbàlódé kọ́kọ́ ni bíléèdì gbogbo kọ́kọ́ ni jésù jésù jésù wà ọlọ́run dẹ̀ wà lóòótọ́ ó dẹ̀ wà láàyè ọ̀tún bá dúró tààrẹ abẹ́ dúró dàpọ̀ ètò ìfira yìí gbọ́ báyìí. kan sú rẹ kan sú rẹ nìkan máa fẹ́ lọ́sọ̀. ẹ̀wọ̀n tó bá wá ṣe kọ́tà àwọn tó bá wá kọ́ọ̀tì ẹ̀ bàbá yẹn máa gbóhùn ara ẹ̀ lórí afẹ́fẹ́ ẹ jọba mi kọ́ọ̀tì ẹ̀ ẹ pín ẹ ṣíàṣíàṣíà ẹ pín bàbá yẹn máa gbóhùn ẹ̀ so ẹ bá tẹ bá dẹ̀ ti rí ibi tẹ bá ti bá mi kọ́ọ̀tì ẹ fi sórí whatsapp náà irú àwọn tó ń gbẹ́ wọn ní ìgbékúgbé yẹn náà ẹ máa bá mi sẹ́ǹdẹ̀ sáwọn náà tó bá ti sọ̀rọ̀ kan ẹ má sọ̀rọ̀ ẹ kàn ṣáà kọ́ọ̀tì ẹ kàn máa sẹ́ǹdẹ̀ sí wọn hello sir. hello ma. hello mọ̀mí yes mọ̀mí god bless you mọ̀mí. ẹ pẹ̀lẹ́ ẹ kú iṣẹ́ máa o wá wà pẹ̀lú yín o. àmì mà. ìwà àdámọ̀ sí o. àmì mà. ṣe é rí pé ọ̀rọ̀ rádaràda ni máa yẹn ń sọ lẹ́nu. Ah, ṣé mi ò sọ fún yín tẹ́lẹ̀. ìgbà tí òun ìgbà tí òun gbalé fún un hmm. ṣé owó ilé láìsí ló gbà fún un hmm. owó ilé yẹn jù ibi tó ti tánà ẹlẹ́ni tó tó ń bá jókòó sí látọ̀ sí láyà gbèsè èkìtì mo ti wá òun gbogbo àwọn dáadáa ìlú kan láti jọ. Ah, ẹ ṣe mà ẹ̀yin ará èkìtì. ẹ jọ ṣé kò rí àwọn ọmọ rẹ̀ náà nígbà yẹn kó tiẹ̀ bèrè ẹja ṣe mítìkì ni ká ṣe fún bàbá hmm. òbèrè ó dọ̀rẹ́ olóòdọ̀rẹ́ rẹ̀ òbèrè àwọn ọmọ rẹ̀ o kò mọ́mọ́ kankan o kó wá dàgbàlagbà kó wá ṣe rádaràda kó wá ṣe rádaràda ẹ wo ṣe rí ibi kan èkìtì kan láti gbọ́ ṣe ń gbọ́ mi owó ti sọ de èkìtì hmm. ẹ̀yà máa sọ fún Àgbàlá Gabriel enough is enough hmm. mo fẹ́ kọ́ fi jóná òfin olú pè é ní fáfẹ́tì ní olóòmọ bó àṣeṣe òde ní sọ evidence dà bí àwọn olùkọ́ ṣe béèrè ó dá Àgbàlá Gabriel ló ń gbọ́ ní báyìí báyìí báyìí ó dédé gbómi jáde tó ọlọ́ọ̀rẹ́ pẹ̀lú pọ̀jù torí ẹ̀ dàbí agbọ́malẹ̀ ni. ẹ má bínú ma. ètò kì í ṣe ní bàbá ìdìbò kì í ṣe láti yàtọ̀ irú nọ́mbà ìdìbò ni ó dùn mí pé mi yan nọ́mbà ẹ̀ tí bá ní nọ́mbà ẹ̀ ni. àwẹ nínú album tí wọ́n ṣe yẹn nọ́mbà ibẹ̀ mo ti kọ inú orin yẹn orin yẹn nọ́mbà wọn wà nbẹ̀ nọ́mbà tó wà nbẹ̀ ni mo kọ jáde yẹn. zero zero eight zero ẹ jẹ́ pé fún yín ẹ jẹ́ pé kẹ́ ẹ kọ́lẹ̀ zero eight zero ẹ máa tẹ bá padà wo show yẹn ẹ máa kọ́lẹ̀ tẹ bá padà tẹ bá parí tẹ bá padà wo ẹ̀rí zero eight zero five four seven nine five nine six five zero eight zero five four seven nine five nine six five. ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn kò kò mú kò mú kankan dání eh, bóyá àwọn wèrè ajé ajé wèrè arìnrìn ọ̀sẹ̀ bóyá àwọn ló bóyá ni o òye máa kó ayé máa le pẹ̀lú àkàyè ó bá gbogbo ọ̀pọ̀ tó ń lọ wàá tẹ̀ ṣùgbọ́n tó parí nǹkan tó tó pọ́ tó bì kan tó tó pọ́ tó wá ṣe tó bá ní àkàyè ó kó wá dé bó wá sọ dáadáa ó ṣe padà lọ sọ pé ìgbà tẹ́nìyẹn wá gbé dé ẹdún ẹ̀ ló lè lọ wa lọ síbi tó wà lọ́dọ̀ rẹ̀ o ṣé bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń sọ̀rọ̀ tẹ bá ṣe ń sọ̀rọ̀ ẹni yẹn mélòó ló wá lọ sí agbókòtò ẹ̀jẹ̀ rẹ̀ wọ́n wá wo ìṣèwọ́de sọ̀rọ̀ èmi náà wọ́n mú lè sọ̀rọ̀ títí di ọjọ́ fún èmi ń sọ̀rọ̀ jíjú gan wọ́n gan ikú báwo lè yọ̀tẹ̀ ṣe ibi tó lọ. èyí tẹ̀ ń kéwì ẹ máa ṣèwádìí o láìṣe. kí a mọ̀ pé ní Àgbàlá Gabriel gan ẹ wò ó ẹ rò pé èmi mo bí ni torí mo tó bí lọ́mọ. Hmm. ọ̀rọ̀ rẹ̀ mi kì í fẹ́ wo kinní mọ́ ó máa ń bà mí nínú jẹ́ ni òun náà gan náà mà ó ti ti dùdú o. ó ti ti jù wàláì ó ti wá pọ̀ jù o. ó ti pọ̀ jù accepted. nígbà tí gbogbo wa ló ní ààrẹ rí nǹkan tó ṣe fún ìyá àbejì ọmọ aráyé àyà mi tẹ̀ tó dá kí ló tún ṣe yẹn wọ́n ó nílẹ̀ sí kòròdú ó nílẹ̀ sí kòròdú wọ́n tó kọ́lé fún gbàgbára. màmá ìyá àbejì ọmọ aráyé lè ara ara ó mo ti ẹ̀ gbọ́ pé wọ́n ló tẹ̀ wọ́n díẹ̀ ẹ jọ̀ọ́ kó àwọn tó wà ní àgbàlá ẹ̀kọ́ tó lọ bá wa béèrè àlàáfíà màmá yẹn kó jẹ́ ká mọ̀ wọ́n ló tẹ màmá díẹ̀ àmì. ó lọ sọ pé láyé ìbàdàn lòún lè kọ́lé fún mo dẹ̀ mọ́nítọ̀ ètò yẹn agbọ́dáwó fún ni mo mọ́nítọ̀ ètò yẹn títí títí dópin máa fi sílé mo wà ní lẹ́ni tó jẹ́ pé ó tẹ̀ ti gba ọgbọ́n gan nígbà tí ọmọ sọ pé ká ní inú gbọ́ ní nǹkan kan ti gba ọwọ́ rẹ̀ tó dábò ọmọ rẹ̀ gan lókun fún tó ń bẹ̀ ọmọ gan wù jù sí ọkùnrin yẹn. bẹ́ẹ̀ ni àwọn ló tún padà wá síbàdàn. omi tó kún àwọn kan ló sọ pé kò sílé nǹkan tó sọ nìyẹn pé owó ilé kò ràn olóńgbò ilé samá gbọ́dọ̀ lẹ́ni tó ń lo oògùn fún ọ yẹn ṣé ìta ni wọ́n ti máa lo oògùn ṣé ìta ni wọ́n máa gbé ká torí àìgbóngbò bí èèyàn ṣe ń nílà ká ṣé ìta ni wọ́n ti fẹ́ máa lo oògùn yìí ẹ ṣe gbọ́n ma. ọkùnrin yẹn ṣe gbogbo nǹkan tó ṣe tára ẹ̀yà ẹ̀ṣẹ̀ ṣẹ̀ṣẹ̀ wá sọ dáadáa ẹ wo kàgbàlá ní kú sú ẹ. wọ́n má jẹ́ kó dìbò fún àwọn tó nífẹ̀ẹ́ rẹ̀ àpàtà lẹ́yìn rẹ̀ tó yà kú tù wọn wọn ẹni kó dẹ̀ ṣe nǹkan kan kí gbogbo wọn kán gbẹ́nu wọn sọ́run torí irú nọ́ọ̀sẹ̀ ìdìbò yẹn. ń lágbára tó ẹ ṣe gbọ́n ma. ẹ má ṣe pé fọlọ́gùn dúdú mọ́ ẹ má ṣe pé mọ́mí evangelist wa mọ́mí evangelist ẹ má kọjọ́ mẹ́ta. Agbẹ́bọ̀lá Sọ́wọ́dà. Yes, ma. In fact, you are, you are a mother in this. God bless you, mommy. Mo ń kún gbàdúrà fún àwọn ọmọ yìí gbogbo ibi tó bá dé lọ́sùn máa máa bá bá mi. Àmì Jésù àtàwọn tí yín àti gbogbo ọmọ wa. Lórúkọ Jésù àìní ṣe o. Àmì Jésù. Ọ̀dọ̀ á máa tà fún àwọn ọmọ yín. Àmín àmín. Èmi sọ pé bá ṣe ń yóò di àgbàlá Jésù ẹ̀kọ́ lọ́dún tó pè ní a máa dúró sí gbogbo àwọn ọmọ. Àmín Jésù àmín àtẹ̀yìn náà. Bẹ́ẹ̀ ni yóò ní lórúkọ ṣáàrí nígbà tí mo rí kinní yìí mo wá ń rẹ̀ èmi sọ fún mo ní tẹ́fà wo méjèèjì mi Àgbàlá Gabriel ò lè ṣubú ogun yẹn ẹkún ogun ni ó ṣe é ru ó tó fẹ́ gbẹ tán ọlọ́gun dúdú kan ló wà bẹ́ẹ̀ àwọn kan ló wà bẹ́ẹ̀ àwọn kan ló wà ní. tó fi lè sẹ́kù wò mọ́ kò ní fóònù nọ́mbà kò mọ orúkọ. àwọn kan ló wà bẹ́ẹ̀ tí ológun tí ló ṣàṣìṣe ní pàápàá ó ṣe é fún òjò lọ́wọ́ hmm. mi tí ì rí nígbà tí mo kọ́kọ́ rí ní orí à ibi tá ẹ tún gbà rí ẹ̀wọ̀n bíbélì sọ fún ọdún pé wọ́n máa dìde ní ọ̀nà kan ní ọ̀nà kan wọ́n máa ṣubú ní ọ̀nà méje ọ̀pọ̀pọ̀ bíbélì sọ fún ọdún pé kí ọdún tí ọlọ́run bá ṣubú lẹ́yìn tó bá ṣubú lẹ́ẹ̀mejì ọmọ máa dìde ó ní bí èèyàn búburú bá ṣubú lẹ́ẹ̀kan oníkùn yóò dìde wọ́n máa ta hmm. ẹ́ bíbélì ló sọ fún wa wípé ó ní ó bá ara gba wí orí tiwa wípé má ṣe fọwọ́ kan ilé òróró má ṣe mhm. fọwọ́ kan. ẹ ra star fún wa náà kí ló dé látọjọ́ ẹ stars mo ń gbọ́dọ̀ yín màá mi. ẹ̀wọ̀n arúgbó ọ̀pọ̀ ṣiṣẹ́ nínú social media nígbà gbogbo wúmà tó ń pèlè olúṣọlá yìí sùn kùnú ní ìgbà gbogbo ni mò ń bá obìnrin sun ẹkún mò ń bá àwọn ọmọ ẹ sun ẹkún. Ah, kí ló dé. consequence ló ń bọ̀ ọmọ àti bàbá. ẹ yẹ ká máa gbàdúrà fún wọn ni. Hmm àwọn gbàdúrà fún ọ náà ṣe tí bá ti rí wọn tó wà lórí ṣọ́ọ̀tì wọn ṣe mo máa ń gbàdúrà fún ọ ni nítorí wípé wọn ò mọ̀ wípé bíbí mi sọ fún ọ wọ́n ní ọlọ́run ní tí wọ́n bá wà fún yín who can stand against us who can stand against the silence of God ọ̀yọ́ṣẹ́ ọlọ́run tòótọ́ ní ọmọ àgbàlá níbẹ̀ ṣùgbọ́n mo rí i nígbà lórí pé he is a servant of God ẹ̀wọ̀n hmm. ẹ̀jẹ̀ kó tó máa pọ̀ sí i ó ní kíkó jẹ mọ́mọ́ fún àwọn ìyàwó ọlọ́run yóò fún wa màmá ṣubú ni nígbà gbogbo tó bá ti fúnra jọ màmá ṣubú ni èmi ọkàn mi balẹ̀ èmi ti súnmọ́ eku gẹ́gẹ́ bí ọlọ́run ṣe rán mi fún pé kí n gbàdúrà fún àgbàlá jẹ́gbẹ́ mo ti gbàdúrà yẹn lọ <laughs> mo sì mú ọlọ́run tó pè mí wípé tó bá fún bá mi sọ ọlọ́run ò kí n ti sàkọ́ mọ́mì mi ẹ ti ṣèlú náà ọ̀nà máa là fáwọn ọmọ. God bless you. Àmì Jésù pẹ̀lú àmà God bless you. Ṣé ẹ ti rí báyìí? Ẹ jẹ́ ká máa wádìí ohun gbogbo dájúdájú. Ká lè máa di èyí tó jẹ́ òtítọ́ ká lè máa dì í mú. Ní gbogbo ìgbà tá a bá gbọ́rọ̀, mo ló ti ń dún. Ọ̀rọ̀ wọn ní wọ́n ní wọ́n pé gbogbo ẹ̀kọ́ ni ká máa gbàgbọ́ hello. hello eh, ìyálàjẹ. yes mọ̀mí. ẹ̀ka ẹ̀ka sùn lọ́dọ̀ tuntun wa. ẹ̀ka sùn mọ ẹ̀kọ́ lẹ̀ ní o. yes mọ. gbogbo àgbáyé tó ń gbọ́ mi ẹ má bínú sí mi o ọ̀nà tẹ́mi fẹ́ bá wọlé o. yes mọ. ẹni bá kan méjì lọ́rùn yìí tó wà lẹ́yìn. fún àfọwọ́n kan tó ti kọ́kọ́ sọ̀rọ̀ síwájú Agbala Gabriel sí wọn Agbala Gabriel ṣe kinní kan ẹ̀yin èèyàn yìí náà ni o àbìbí yàn hmm. yàn. gbàgbọ́ máa ní ṣèbí kírísítẹ́nì òbí christian men wọ́n ní kọ́ṣẹ́ mi ní seventy times seventy kẹ́ tó bínú wọ́n ní kọ́ṣẹ́ mi ní kọ́ṣẹ́ tó bínú àwọn èèyàn yìí náà nàì tó yẹ òbí àgbà ẹ̀ ẹ̀ ọmọlòbí kọ́tà gbàlagbé bóyá lèrè tọmọlọ́mọ sẹ́yìn mọ̀ pé ọmọ kékeré ara mi ni mí pẹ̀lú àwọn afúnra wa náà là ń dájọ́ là ń lọ́wájú là ń lọ sẹ́yìn ní àwọn èèyàn ìyẹn dúró bẹ́ẹ̀ gbogbo àwọn tọ́lẹ́ kágbàdúrà gbé bẹ́ẹ̀ fún Muyideen kò ṣe kinní kan hmm. ẹjọ́ tó wà wájú Nàìjíríà ju gbogbo ẹjọ́ Muyideen lọ hmm. ọbẹ̀ ẹjọ́ Muyideen pa gbogbo olódodo táwọn olórí wa ń ṣe ẹjọ́ eh, Muyideen àtàgbàlá gbé bẹ́ẹ̀ lẹ́fẹ́ gbé síwájú tó ìyẹn lẹ́gbẹ̀ẹ́ kan ẹlẹ́ẹ̀kejì ni pé hmm. ṣé nígbà míì ọ̀nà ara ní ṣé ọlọ́run ọlọ́run bá dẹ̀ fẹ́ dídí kéèkì ẹ̀dá wàláì ọlọ́run nìkan lọ́rọ̀ ẹ̀ yé bó ṣe máa ń gbà ṣiṣẹ́ tó yẹ yín. bẹ́ẹ̀ni. ṣé báwo nígbà tẹ́yìn kan fi ológun dúdú. yálàjẹ hmm. tẹ fi sọ̀rọ̀ tẹ́ ẹ̀ máa sọ pé ológun dúdú pé yálàjẹ ló pè é. bẹ́ẹ̀ni mà kò smart ni kò tí ì bọ̀nú ẹ. ẹ máa wọ nǹkan ọlọ́run yìí ọlọ́run fẹ̀fẹ̀ fi ológun dúdú fọ́ gbórúkọ nínú ẹ̀yìn. Hmm. iṣẹ́ tí àwọn èèyàn wọ̀ pé àgbàlá Gabriel àyànfẹ́ ni. Hmm ó lè fẹ́ fi sọ̀rọ̀ fún àgbàlagbé bẹ́ẹ̀ náà pé máa bá ṣe ẹ lọ hmm. má jẹ́ kó wọn kan sí ẹ̀ ṣubú má hmm. jẹ́ kó fà ẹ̀ sẹ́yìn. ẹ bá ní títí àti ẹ̀ ń sọ̀rọ̀ lọ olóògùn títí gan tún sọ fún yín bàbá yẹn gan tún sọ fún yín pé ìwọ gan tó ń sọ̀rọ̀ mi ìmọ̀ ẹ̀. bọ̀ hmm. ń ṣe sọ̀rọ̀ ẹ̀ lọ. ó fọ mí ní pé kíni o bẹ́ẹ̀ ni ṣe sọ fún ọmọ nàìjíríà ọmọ gbígbọ́ tó bá kọjú sẹ́yìn ọkọ̀ ẹ̀yìn ló máa ń kọ sẹ́yìn èmi fẹ̀fẹ̀ ká pàkíyèsí pé ó ṣeé ṣe wọ́n polówó dúdú lóòótọ́ ṣùgbọ́n inú láti nínú àwọn ọ̀rọ̀ tẹ sọ fún bàbá yẹn wọ́n bá tún lọ tún wọ́n bá wá jẹ́ pẹ̀lú ọ̀pẹ́ yìí ni wọ́n bá ti gbọ́ wọ́n lè ṣàtúnṣe ojú ọ̀run ó yẹ sọ fún wọn pé wọ́n bá gbọ́rọ̀ wá fún èmi ẹni ò ṣe máa ṣèwádìí ẹ̀ tó bọ́ síta. bẹ́ẹ̀ ni. tó bá ti tó bá ti ṣèwádìí tẹ́lẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣèwádìí jẹ́ hmm. mo bìlíìbù gẹ́gẹ́ bí àgbàlagbà tó jẹ́ ọ̀kọ́ hmm. sọ fẹ́ ni ẹ tọ́ọ̀bà aráyè tó ọ̀fẹ́ lọ ṣèwádìí àbí tọ́ọ̀bà amójútó ẹ̀ wọ́n sọ fẹ́ ni ẹ pé lọ mú ẹ̀rí wọ́n ẹ̀rí mẹ́ta lẹ́rìí wá tó bá mẹ́rin wá màá wá ṣiṣẹ́ lè lórí ṣé ọmọ wọn nìkan mọ̀ pé bí nìkan sọ ní o bí kò ṣe dùn ọ̀rọ̀ tá a gbọ́ lè sọ̀rọ̀ lè lórí orí kọ́ ló má fi ọ̀rọ̀ lọ́rọ̀ hmm. kó má fi gbàgbé wa lẹ́nu àìmọye èèyàn ló ti kọ sẹ̀ hmm. lórí social media. Hmm. àwọn nínú ti ba ègún sórí ara àti ọwọ́ mú ẹ̀ níbi ẹ̀rọ ọlọ́rọ̀ tí wọ́n mọ̀ jí. Hmm. torí ẹ̀ mo ṣe ń sọ mo ṣe ní pé mo kọ ọ̀rọ̀ pátá sọ yìí ni o. sọ̀rọ̀ pé bóyá bàbá ń tàbí ẹni yẹn pé bàbá tó sọ fún bàbá ológun dúdú ìgbàgbọ́ ológun dúdú sáré rè pé à. Ah, ó sọ bẹ́ẹ̀ wọ́n ní tara wọ́n ní tara èmi ò tiẹ̀ wá ṣe fún mi bẹ́ẹ̀ èmi ò tiẹ̀ gbọ́. fúnra wọn sáré tara pé ká. ìwọ ìdílé ń bá ìyẹn kọ̀tọ̀ ah, ah, ó ṣe tí dàgbàlagbé bẹ̀ lọ́wọ́ bá bẹ́ síta. Hmm. bọ̀ níjọ́ mi gẹ́gẹ́ bẹ́ ṣe advice mi wọ́n tó bá ti ń gbà àbí tó bá ibi tó bá ti pọ́ọ̀tù ìdí sẹ́yìn àti wọ́n fi jọ sọ̀rọ̀ tó bá ti ń pin kiri bóyá àwọn náà àtúnṣe títún gbọ́ hmm. bóyá ẹ pè wọ́n rẹ̀ tẹ́tẹ́gbè lè mú àwọn advice ẹ fún wọn yẹn wọ́n á lè wúlò lọ́jọ́ iwájú ṣé mo fẹ́ ni tó bá lórúkọ làbùkù máa ń wá kiri. ológun dúdú lórúkọ hmm. ológun dúdú lọ́fẹ́ fi ní èmi mo ti ń sọ lọ́fẹ́ fi tún Àgbàlá Gabriel ṣe. Hmm. torí tẹ bá rí pé àwọn èèyàn máa wá wò pé àwọn tó máa ń dì nídìí èrò ìgbà ológun dúdú wọ́n máa wá wò ó sì pé tó ò gbọ́rọ̀ so definitely àìmọye ẹlòmíì ah. tí ò ní orí ọ̀fẹ́ láti wá sórí platform tí wọ́n ti ṣe wù fún gan tó yẹ pé kò mọ ọ̀rọ̀ tí ò mọ wẹ́ tí ò mẹsẹ̀ ni. àdàkùn ẹ̀rí bá ti ṣe. I'm telling you. tó tó ìgbà mi tabata tó máa dájọ́ ká máa tọrọ ọ́sàgà kúrò láì. Hmm. because ṣẹ́ni pé ní ojú gbogbo wa àwa kọ́ta kọ̀ ń gbọ́ àmọ̀ ah, fẹ́ máa pè wọ́n gan. Mhm. èmi gan ò ní ìtẹ́sọ̀ kó fẹ́ pè tẹ́lẹ̀ mo kàn gbó pé kí n pè náà. ìpàdé pọ̀ ní fẹ́ pè mí. bẹ́ẹ̀ni. sẹ́rí ẹgbẹ̀rún sì tó owó bílí lóòótọ́ pé èmi o ó ṣe kọjú sí mi mo bílí bù pé olóògùn dúdú òṣèwádìí nǹkan tí nípa ti jẹ̀bi nìyẹn. ọba yẹn tó wọ́n kú bẹ́ẹ̀. ọlọ́dún tó sẹ́mo èdè máa ń jìyàn ni èdè máa ń jìyàn ni ọlọ́fẹ́ fi ọ̀rọ̀ lọ bàbá ológun dúdú ọlọ́fẹ́ fi sọ̀rọ̀ fáwọn èèyàn èèyàn mi ni bàbá yìí o ó lè jẹ ọmọ kékeré ṣùgbọ́n mo wà pẹ̀lú ẹ̀ tó hmm. ẹ̀ lè gbé ṣubú tẹ́bárí hmm. tẹ gbọ̀nà kan torí tẹ́bárí àwọn kan tó fún wọn tó fún àgbàlagé bẹ̀ lábúrọ̀d wọn láwọn ti wá síbẹ̀ tí òun gbò sí ẹ mọ báwọn ti wá ṣèwádìí nípa. wọ́n fún wọ́n fún Àgbàlá Gabriel gan ní ṣùgbọ́n òní òní sátọ̀dẹ̀ àbí wọ́n fún ní àwọ̀ lónìí ní Colorado arán àwọn àwọn fáǹsì wa kan lọ síbẹ̀ tán wà wọ́n ti ra tíkẹ́ẹ̀tì wọ́n ti wà ní Colorado lónìí tó fẹ́ gbà wọ́ọ̀tì. tọ́sí mo sọ báyìí sí èmi fẹ́ gbàgbọ́ pé bàbá ló bu dúdú òṣèlú àdúgbò ìtọ́ lórí ẹ sọ fún wọn pé ẹgbẹ́ wọn ni ènìyàn ò mọ̀ àwọn kọ̀ rẹ́ rèé ọjọ́ ìṣòro lọ. ẹ wá mọ tí bàbá yìí tí wọ́n ti ṣe mistake sísà mi ni wípé bàbá yẹn nínú àwọn ọ̀rọ̀ tó sọ ọ̀dẹ̀ ó tún sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Èkìtì náà bàbá yẹn sọ wípé òun lòun lọ mú lọ sí Èkìtì òun lòun gbalé òun lòun lọ fún rédíò kìnìkan so definitely childhood friend lẹ́pẹ̀rẹ̀ ayé ọmọ èkìtì ọmọdé èkìtì tẹ́ gba kí ló gba ṣẹ́mùṣẹ́ gbogbo ẹ̀ fún ọmọdélé nìyẹn so ó yẹ kí o ṣèwádìí délé wá sọ nínú gbígbé òun mọ́bi tó ti fẹ́ ṣèwádìí nítorí pé ìgbà tí ara bàbá yẹn ò yá o ò kọ́ńtàtì ẹ̀ ìgbà tó kú tán o ò get in touch pẹ̀lú àwọn ọmọ ìwọ tó mọ̀yàn délé tó mọ̀ dékìtì wáì tó ò dékìtì àbí kò pé kò bẹ̀rẹ̀ kọ́ bẹ́ẹ̀ lọ sílé yẹn kọ́ bẹ́ẹ̀ gba fóònù nọ́mbà. ọlọ́run ti ní pé bí bàbá sún èdèdè ṣe máa rìnrìn àjò wọn lọ́ọ́ ṣe rìn yìí òyìnbó ṣùgbọ́n mi sì lùbùkù fọlọ́run kan ti orúkọ dojú tó àgbàlá gẹ́gẹ́ ṣe òun ni ìyá mi ẹ jẹ́ ká gbà bẹ́ẹ̀ torí ó fi hàn kí n fi ẹ̀ pé ẹ ti ṣe tán ẹ tún ń sọ ọ ó yẹ kí bàbá béèrè sókè táwọn tí wọn ò bá sọ̀rọ̀ ọ̀sẹ̀ pé wọ́n ẹ̀rẹ̀ pé ẹ pè wọ́n tí wọ́n sórí àgbáyé ni o ò sórí Nàìjíríà orí àgbáyé lọ gbé wọn sí bàbá béèrè sọ̀rọ̀ lọ ọ̀dẹ̀mẹ́ni tó pè wọ́n ilé tá a dáwó ọ̀rọ̀ yẹn lágbára díẹ̀ ẹ ṣe gan ká máa sọ bẹ́ẹ̀. ẹ̀rọ ìṣúná ẹni mo fẹ́ fẹ́ bá wọn ọlọ́run ajẹ́ ṣàtúnṣe o torí kí ọ̀rọ̀ kó má jìjìjì àti mímu ọ̀wọ́n náà kó má túbọ̀ ta àbùkù bá wọn fún gbogbo àwọn àṣìṣe wọn. káwọn náà má ṣubú pẹ̀lú àṣìṣe wọn. Hmm. bẹ́ẹ̀ ni kó má jọrọ àgbàlá gbẹ́sẹ̀ náà gbọ́n máa fi ṣùgbọ́n hmm. mo bá wọn gbà ládùúrà bẹ́ẹ̀ torí àgbàlá gbẹ́sẹ̀ ń tẹ̀síwájú hello. hello ìyálájẹ ẹ káalẹ́ máa o. ẹ káalẹ́ máa. ẹ kú ẹ kú ètò. God bless you yes ma. kò ní bàjẹ́ lórúkọ Jésù. àmín. sẹ́rí kò sí nǹkan tán lè ṣe sẹ́rí Àgbàlá Gabriel ẹni tọ́lọ́run yàn ni sẹ́rí ìjọ́ kan mo wà nínú àwẹ̀ fourteen days fúnra mi ni mò ń gbàdúrà o mi ò mi ò rí Àgbàlá Gabriel yìí o yàtọ̀ sí pé mo jẹ́ followers yẹ o àti tìyín o. ọlọ́run fi ọ̀rọ̀ kan hàn mí nípa àgbàlá Gabriel kẹ́rí ó lọ ó kọjá lọ báyìí mo wá wà lẹ́yìn mo wá rí pé ah, àgbàlá Gabriel ló ń lọ yìí màmá yẹn wá ní àgbàlá Gabriel yẹn rẹ̀ dálé àtọ̀ máa ń wọ̀ yẹn tí wọ́n máa ń wọ̀ yẹn níṣẹ́ ni rẹ̀ gidi gan ó ń bíi bíi bíi tẹ́lẹ̀ gbogbo ewéko tó wà bẹ̀ gbogbo igi tó wà ní sọ̀ràǹdìsì yẹn tẹ̀bílì pé ṣe náà ń forí balẹ̀ báyìí. Hmm. wọ́n forí balẹ̀ fún mi. màmá kan wá ń sọ fún mi wípé kí mo ṣe rí bí bó ṣe ń lọ yẹn ṣé rí bó ṣe wá ń lọ yẹn àwọn arúgbó ọkùnrin obìnrin tó rí wọn ti funfun wọn wá ń gbàdúrà tẹ̀lé lẹ́yìn báyìí wọ́n ń gbàdúrà tẹ̀lé lẹ́yìn báyìí ẹnìkan wá ń sọ fún mi wípé ṣé rí bó ṣe lọ ìpè tó wà lórí ẹ̀ kò ṣeé farawé ìpè tó wà lórí ẹ̀ ìpè kò ṣeé farawé rárá so tẹ́rí gbogbo kómìdè kòmí tó lè máa gbà láyé ọlọ́run ẹlẹ́dàá gbọ́ ọlọ́run máa kó wọn yọ wọn ò ní ṣubú ara bẹ́ẹ̀ náà ní ṣubú ẹ̀mí wọn ò dẹ̀ ní fi wọn ò ní fàyè wọn ṣiṣẹ́ ìrànṣẹ́ bẹ́ẹ̀ náà lẹ́yìn náà àgbàdì ètò yìí torí pé ẹ̀ jẹ́ kárí òtítọ́ tẹ́lígbà tí mo rí ti sún èdèdè yìí pé ẹ twenty one million tó wọ́n sọ́gbà kó pé twenty one million títí gbogbo ẹ̀ ló wà lórí afẹ́fẹ́ tó wọ́n sọ́gbà kó wọ twenty one million naira nígbà tó wọ́n yẹ pé nine million naira Agbala Gabriel ń béèrè lọ́wọ́ bàbá pé ṣé ẹ mú àkáǹtì wá kó òun ó ní. bẹ́ẹ̀ kò ń sẹ́ndì owó tí kò transfer owó yẹn sákàǹtì. Ìbàdàn iṣẹ́ lòun lòun fẹ́ kẹ́ kọ́lé fóun síbẹ̀ òun ò lè lọ sí mọ́. tó o ṣe gbogbo ẹ̀ èmi o èmi ti fi gbogbo ilé ẹ̀fọ́ náà pé gbogbo nǹkan tó bá níwọ̀n kan máa sọ ọlọ́run wà lójú iṣẹ́ ọlọ́run tó pè kò ní fi wọ́n sílẹ̀ kò ní fẹ̀yìn náà sílẹ̀ kò ní fi gbogbo wa sílẹ̀ lórúkọ Jésù God bless Nigeria God bless America ó dàárọ̀ ó dàárọ̀ ma God bless you ma nǹkan tó bá ti wo ní kálukú you are disturbing mommy okay just go. mommy. Yeah. give me Hello, two minutes. Hello ma ẹ káalẹ́ mà. ẹ káalẹ́ mà. yes ma contribute. ah ẹ bá wa dá sí i. ẹ rí gbogbo èrò tẹ́ ètò tẹ́ ẹ̀ ṣe àtijọ́ tí mo láì fi program torí kò kí tọ́ máa ń jáde lọ́wọ́ adé máa pín in lọ́wọ́ títí a máa ràn yín lọ́wọ́ ẹ̀rí mo tún bá ẹ̀rí pé èmi máa ń sọ sórí pátá fífọ́n ẹ má jà fi sẹ́ńtímẹ́ǹtì sórí nǹkan kan rárá in the bàbá yẹn sọ pé no number ló pè o mm. òun ò lè identify number mm. òun ò lè identify èèyàn orúkọ náà and you are doing a we it's just like if you are a journalist you don't investigate hmm. before you come out sentiment ni pé ẹ̀sìn ẹ̀kọ́ fà lọ́lọ́run lọ́wọ́ ọ̀tọ̀ ni iṣẹ́ ìránṣẹ́ ọ̀tọ̀ ni lẹ́gà kan fẹ́ máa ń pọ̀ tí kì bá ṣe pé wọ́n rán bàbá yẹn á jẹ́ pé ó fẹ́ fi ó fẹ́ fi trend bóyá ewu ẹ̀ ti kú ó wá fẹ́ gbé dìde tó bàbá jẹ yẹn ó gbọ́dọ̀ sẹ́kọ̀tì ó fẹ́ dìde ó wá fi ó wá gbé ọmọ làkejì ẹ̀ òṣùbù ọlọ́run tó dẹ̀ máa ṣe kò jẹ́ kó tiẹ̀ béèrè anything ó ti jábọ́ peter fat and figure nítorí kó tún sọ̀rọ̀ yẹn kò sọ̀rọ̀ bí ẹni pé ẹni tó sóbà ó sẹ pé àwọn á lọ àwọn á lọ tú àwọn á lọ kéwì kò sọ̀rọ̀ ní sọ pé ó fẹ́ apologize ẹ̀rí tó bá máa jáde ìsìnkú ní apologize hmm. ó máa sọ̀rọ̀ ní sọ pé ẹ àwọn èèyàn ti wá bá òun sọ̀rọ̀ hmm. wọ́n ní pé kò rí bẹ́ẹ̀ kò ní ṣe bí ẹni pé òun lòún ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti. tóun ló hmm. ṣàṣìṣe tóun ò ṣiṣẹ́ o dáadáa. no no no no from gbogbo ọ̀rọ̀ tó ti sọ yẹn tó bá ti pé ẹ̀ ń ti pé ọmọ ẹ sọ pé báyìí àwọn ọmọ wọn sọ pé kò rí bẹ́ẹ̀ Um, àwọn ọmọ wọn sọ wípé à kò pé àwọn ti béèrè ọ̀rọ̀ lọ́wọ́ yìí kò ṣe bí ẹni pòun sọ pé àwọn ọmọ béèrè ọ̀rọ̀ mm-hmm. lọ́wọ́. ẹni pé mọ̀mọ́ sọ ni. bẹ́ẹ̀ ni bọ́ tòun kọ́ máa ìgbà ìlú ẹ̀sẹ̀ wá ń jábọ́ torí ẹ tó bá di Monday we know what to do ẹ̀yin sọ pé kó lọ apologize kò accept apology we know what to do ló máa ṣe so you have to be formal in all their times for tá a bá ń ṣe òyìnbó tó jẹ́ sí tó bá ti tó bá ti ṣe bí ìdájọ́ kájọ́ máa ń gbẹ́sìn sẹ́pẹ̀ wọ́n máa tẹ̀lé òfin àti ìlànà ni àwọn tó mú christianity wà wọn fi christianity ṣe pé à ẹja fi christianity tó ẹ̀ṣẹ̀ tó ní kálukú bá ṣẹ̀ ló máa fi ṣe ìdájọ́ ẹ̀ hmm. so tọ́wọ́tà gbàlà Gabriel tó bá máa tó bá máa ní pé ìsáyédà kò kọ́ máa public pé ẹni tó bá ń sọ̀rọ̀ o kò fóun nọ́mbà òun sọ́rí o tí ò bá ti make public apology they should say they should do something fast about it kó má ti lọ jẹ́ pẹ́lómi máa tún rú igbó ọ̀rọ̀ míì jáde Christian religion apart fast and figures apart ẹ má jẹ́ ká kó papọ̀ ẹ ṣe mà Ọlọ́run àmà mi lọ́wọ́ yes ma yes ma ẹ ṣe ó kàn fẹ́ bà orúkọ àwọn ọmọ yẹn jẹ́ ni ó dùn àwọn ọmọ yẹn gan pé táwọn ò sọ àwọn ń dúpẹ́ ni pé àwọn appreciate nǹkan tí màá yẹn ṣe fún bàbá àwọn nǹkan tó ṣe tẹ́bí ò lè ṣe tára ò lè ṣe tóun gangan tóun jọ̀rẹ́ ò lè ṣe ṣóun kọ́lé fún un tó filẹ̀ bó láṣìírí nígbà tó kú tán hello olisa oh, ah ẹ̀dẹ̀ ń pè látẹ̀kọ́ màá try kí n pè yín padà hello màá ti wọlé o ẹ bá mi reduce the volume tí mo ti ń gbóhùn mi. ok ma send you. hello yàrá jẹ́ yes ma. ẹ kalẹ́. ẹ kalẹ́ ma ẹ̀wọ̀ ara mi gbóná mo bọ́ sọ́dọ̀ ẹ̀. ẹ pẹ̀lẹ́ ṣé lórí ọ̀rọ̀ yìí náà ni. wà lórí fóònù mi mẹ́tẹ̀ẹ̀ta ń gbóná gan ah. mo ti pe Àgbàlá Gabriel ó lóun ò tí ì gbọ́ píìt yẹn dáadáa hmm. èmi wá sọ pé kò am part of the committee wọ́n á eighty thousand pound mi wọ́n á gba eighty thousand mi ló wà lóògùn owó ilé bàbá tún èdè nìyẹn mo wá sọ kinní kan fún pé kì í ṣe pé ológun dúdú déédéé wọ stúdíò lánàá tó ṣe kinní yẹn jáde ṣòye yín ó ti wọ́n gbéṣẹ́ yẹn fún ni ẹ má jẹ́ ká parọ́ tanra wa then I told him pé they need to sue him for defamation of character mi ò lè máa continue báyìí ó yẹ yín mà this yes, thing cannot continue like this ṣe ẹ ó eh, sọ fún yín lẹ́ẹ̀kan yìí pé owó mẹ́rin tó pè hmm. yín owó ní nọ́mbà ẹ̀ as investigation journalist báwo ló ṣe mẹ́rin tó pè ẹ́ báwo ló ṣe ní nọ́mbà ẹ̀ ṣe rí ẹmọ kan tó ṣẹlẹ̀ sísà mi àwọn ọmọ ọmọ gan nígbà táwọn gan sáré pera wọn pé ah ta ló kí ló ṣẹlẹ̀ kí àwọn gbọ́ torí mi mo sẹ́ǹdẹ̀ sí Fẹ́mi Fẹ́mi sáré ti pé ó ti sẹ́ǹdẹ̀ sẹ́gbọ̀n sọ fẹ́wọn àbúrò sọ gbogbo ẹ̀ pé ah kí ló dé gbà táwọn náà ṣe mítìn àwọn ò táwọn náà sọ ah àwọn ò rán anybody iṣẹ́ o àwọn náà ti tẹra wọn nínú wọ́n wá ní òkè jẹ́ ká lọ bèè ó yá ẹ jẹ́ kó wá pe lápẹ́já ó dá tábólẹ̀ ti gbọ́ èwo nínú àwa ọmọ ló gbéṣẹ́ fún yín àṣewò ọmọ mi ni èmi ni kinní kan kinní kan ló ṣàwà bẹ̀rẹ̀ sórí Maria ló bí Jésù. ìyára dín káwọn nǹkan tá a máa ṣe nílẹ̀ mm. yìí la wà tàgbàlá mo ní tẹ bá ṣe tẹ bá ṣe tán mm. mo ní tẹ bá ṣe tán pé I can join the call I can call you then Agbala can join on Monday wọ́n ní láti sáàbọ̀ ẹ̀yìn letter for the formation of characters oyè yìí mà we are we are we pay the money wọ́n bá sáàbọ̀ ẹ̀yìn letter yẹn then àwọn ọmọ tó pè é yẹn all of them they need to video him because if they don't do this this rubbish will not stop kò yẹ yín. ẹ ṣe this rubbish will not stop. a máa sọ̀rọ̀ lẹ́yìn ètò. ẹ ok ẹ tẹ bá ṣe tán a máa join Àgbàlá Gabriel máa pè yín padà. all right ma. fi hàn pé mo jẹ́ ń tún tèmi èmi jẹ́ ń tún èmi ṣàfẹ́ wá ṣé ni mo ṣe wà kí tó pàgàlà gẹ́gẹ́ ṣẹ́ni mo ṣàfẹ́ mọ n tó ń dúnnú rédíò one naira ẹ ló sà. sẹ́ni mo ti pè é lẹ́ẹ̀kan òótọ́ wúmà tó sọ̀rọ̀ ní ìdíje òsì sọ̀rọ̀ ni wúmà yẹn sọ because tí wọn bá ti máa yí jófin gbogbo rárá ẹ̀dá tó sọ bí ẹni tó bọ́ ní àgọ́ ọlọ́pàá ọládélé máa ń fọ ìsopọ̀ kò tó bà rárá pẹ̀lú pẹ̀lú gbogbo bó ṣe bá yín sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn kò tó bà rárá kò kò síbẹ̀ ni pé nǹkan tó ń ṣe bí ẹni tó bóyá ó wà lórí láti nìkan bí màá yẹn ti sọ̀rọ̀. fẹ́ẹ̀ kò mọ̀ kò mọ̀ kórìí afẹ́fẹ́ lòun wà tó ẹ pé wà lórí pé bàbá yìí bá mọ̀ pé orí afẹ́fẹ́ làwọn wà ní ṣe hàn pé bó tún ṣe máa bá wa sọ̀rọ̀ máa yàtọ̀ ó máa yàtọ̀ ṣùgbọ́n ẹ̀ ṣùgbọ́n tá a bá fẹ́ kó sọ ẹ̀ kó a fẹ́ kó sọ bó ọrùn bó ṣe rí lọ́kàn náà ni. bẹ́ẹ̀ ni inú ẹ̀ gangan ló mú jáde yẹn èrò tó wà lókè gangan ló pọ̀ jáde yẹn. ẹ ṣe gan. ẹ jẹ́ kó àti ibi tẹ̀sí ọ̀sẹ̀ san ó yẹ kó forí mú dárin àgbàlagbà máa ń gbọ́ ni tó máa yan ògbọ́n pẹ̀lú iṣẹ́ tó ń ṣe yẹn mo ti sọ lẹ́ẹ̀kan yẹn iṣẹ́ yẹn ó ṣe bí ìgbà tó ṣe nǹkan kò fi ọwọ́ ìbò mo sọ̀rọ̀ láti sọ kò fi ìrọ̀gbọ́n àgbàlagbà ti fẹ́ tó ṣe yẹn so àti wọ́n ní téèyàn bá fi tá a bá fa bí wọ́n bá jẹ fà ó máa fi gbogbo ẹni nọ́mbà tó sọ pé òun ò mọ nọ́mbà yẹn rọ ó mọ nọ́mbà yẹn gbogbo àwọn tí wọ́n gbéṣẹ́ fún un tí wọ́n bá gbé mà yẹn ẹgbà bẹ́ẹ̀ ó máa gbogbo wọn ló máa gbogbo gbogbo ẹni lójú wọn máa yọ síta. it is so láti mọ́ndé báyìí yẹ kó máa ọ̀fà so gbogbo nǹkan tó bá máa ṣe gbogbo nǹkan tó ń kálukú bá ní abakọ̀ tó dùn tẹ̀ so gbogbo nǹkan tó sọ kábà kábà yẹn ẹ jẹ́ kó di mọ́lẹ̀ wá. ẹ ṣe sà ẹni sọ̀rọ̀ ṣé ò sà ló ń pè mí ẹni sùúrù nà ẹ jẹ́ kó ní sà. hello. hello yàrá kí o. ẹ má bínú látẹ̀kọ́ bẹ́ẹ̀ ni ẹ kú iṣẹ́ olúwa olúwa kú iṣẹ́ mọ́ olúwa gbàdùn. àmín mà. ọ̀nà méjì lọ̀rọ̀ mi máa pín sí mà. yes ma. kẹrí mo fẹ́ kẹ́ mọ̀ nǹkan kan rí ọpẹ́ orí kan ní iṣẹ́ ọlọ́run tó hmm. ti yẹ yín ọ̀nà méjì ni ọ̀rọ̀ yìí ohun tó ṣẹlẹ̀ yóò fún wa ní ọ̀rọ̀ méjì. èmi bí ní kò ṣẹlẹ̀ ó dàbí ìgbà téèyàn bá wà ní téèyàn bá ní iṣẹ́ wọn bá pè yàn ṣiṣẹ́ èèyàn hmm. bá pè ṣiṣẹ́ gan kò mọ rírì iṣẹ́ tá a gbélé ò lọ́wọ́ tó ti yẹ yín orí iṣẹ́ yẹn gẹ́gẹ́ bí ẹ̀bùn lásán ni tó kọ̀rọ̀ tó pọ̀ dé bóyá nínú ẹ̀sìn ó kọ̀ lẹ́gùn ẹ̀ ní kò mọ rírì a gbé fún hmm. wọ́n ti wá fẹ́ jẹ́ kó yẹ nítorí pé kò mọ irú iṣẹ́ tá a gbé fún orí ọjọ́ orí yẹ ó kéré sí ta gbélé lọ́wọ́ àwa wò pókè ọ̀nà wo orí mi tó ṣì lọ jìnnà àmọ́ tírénì lélẹ́yìí. flaky fọlákẹ́mi. ara tírénì di iṣẹ́ ìránṣẹ́ hmm. apàgbàlá Gabriel yìí ò ló là kọjá ẹ̀. tó hmm. ti yé yín ṣé ẹ mọ̀ wípé ìrìn àjò ètò jágbàgbàlá Gabriel súnmọ́ Ọlọ́run tẹ́lẹ̀ rẹ̀. bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni o. mo gbà ẹ gbà bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni o kò ìrìn àjò yóò kó pa ògbọ́kì torí ti lásán bọ́ọ̀tì ìrìn àjò yìí ti jẹ́ kó wá mú iṣẹ́ pásítọ̀ táyé pè mọ́ yẹn ẹ̀bùn lóní o ta pè sí iṣẹ́ ìrànṣẹ́ iṣẹ́ méjì la pè é ọ̀tọ̀ ìkówójọ pastorate owó tí ń ṣiṣẹ́ ọ̀hún ọ̀tàwọn ìdánilẹ́kọ̀ọ́ kò tí ì kó hmm. ìrìn àjò yìí ó fún ní orí ọ̀fẹ́ àti mọ̀ wípé ayé gan tóbi hmm. òun gan ti mọ̀ pé òun ti kéré kan ti ju ọjọ́ orí òun lọ ń kù torí pé ìrìn àjò yìí ti fún ní kíni ó ti dé ní àmúyá agbára síwájú ibi tó ń ṣì ń lọ. Hmm ìyẹn bẹ́ẹ̀ kan so àmì wò lásán ni ìlàkọjá ìrìn àjò lásán ni training to the process to the greater height ibi tó lọ ni tó là kọjá ó nọ́mà torí pé ẹni tá a bá ti gbókòó ńlá fún dandan ni ohun tí ò bá ní èso lórí wọn kì í gbó o ajá ò kì í gbó o gbọ́ ohun tó bá ní èso lórí dandan ni ká ṣùrù wò ó torí pé kò sí ní gbogbo àwọn tó yí ká dandan ni kí àti òkè ń wà lọ́jà ká má mọ̀. Hmm tó ti yẹ yín ara ìrìn ìlà ìrìn àjò tó lọ nítorí pé ó ṣẹ̀ṣẹ̀ rẹ̀ ibi tó lọ pọ̀ òkìkí yẹn gan-an ni à ń pẹ̀ ní ó lẹ́nu jẹ́ pàṣẹ tó kọ̀ orí wọn ọmọ ọ̀tọ̀ lẹni tó rò kó lálẹ́ òwú níbẹ̀ yẹn ni tó lálẹ́ òwú gbọ́ iṣẹ́ ìrọ̀gbà tó ti wá sí lọ́dọ̀ àwọn tó ti ṣiṣẹ́ bá ń sọ yìí àwọn ẹni ti bí ọdún wo jẹ́ ọlọ́jọ́ ṣẹ̀ṣẹ̀ mọ́ná lọ ìyẹn kọ́kọ́ dúró bẹ́ẹ̀ ṣe wọ́n lẹ́lẹ́kẹ́ èjì ẹ mọ tó ń tà láti ṣe hmm. wọ́n tà láti wá as group of people tó kọ́ ilé fún wọ́n fẹ́ ṣe ẹjọ́ wọn ní group of people ó lè bá ní wọ́n fẹ́ bá wọlé sí wọn láàárọ̀ ẹ̀kọ́ kan yes accepted. wọ́n fẹ́ ṣe wọ́n fẹ́ wọ́n fẹ́ wọ́n fẹ́ wọ́n fẹ́ wọ́n fẹ́ wọ́n fẹ́ mú àwọn èèyàn fẹ́ wọ́n fẹ́ mú àwọn èèyàn wọlé gẹ́gẹ́ bí kú. àrò burúkú ẹni tó gbéṣẹ́ náà ń gbòòkò hmm. nínú ayé o ẹni tó gbéṣẹ́ rọgbọ́n lẹ́nu bẹ́ẹ̀ o irọ́ ló pa hmm. it takes time láti wọnú studio. kò possible kẹ́nìkan ni wọ́n gbéṣẹ́ fún òkú òde lọ studio kan compose gbogbo yẹn. ó dẹ̀ mẹ́ni tó gbéṣẹ́ fún òdòṣọ́mọ àwọn bàbá fún èdè ìlú gbéṣẹ́ fún. wọ́n kọ́kọ́ ṣe wìyẹn síwájú láti ọ̀dọ̀ àjànà àti ọ̀dọ̀ ẹni tó ní kìnnì. dẹ̀ wọ́n wá ṣe ológun dúdú ọ̀fọ́ pípọ̀ ológun dúdú. that was their plan. No unfortunately àwọn ọmọ yẹn gbà pọ̀dé àjò yẹn wọlé. yes to torí wọ́n fẹ́ wá bí mo gbà yín gbọ́ mà wípé wọ́n fẹ́ lò pé ẹ̀yin náà la fẹ́ fi ràn lọ́wọ́ a fẹ́ fi gbowó fún yín káwọn yẹn lè wọ́n fẹ́ ní ọ̀wọ́n ìtòrí. báyẹn ti full of panic pẹ̀lú oyè bá yín sọ̀rọ̀ ó ti full of panic bàbá yẹn full of panic kó tó sọ yẹn ẹ̀rù ń bà á orí pé òkò mọ̀ wípé ó ṣe máa wá nìyẹn wọn tó ṣe o ó wá dì fẹ́ ìyá rẹ̀ torí pé kò fẹ́ fún wa ó mọ ohun tó ń ṣe pọ̀ pàpà nínú kọjá wà bẹ́ẹ̀ bọ̀ kò fẹ́ bọ̀ ọ̀bọ̀ lọ́wọ́ ni èyí tí í ọgbọ́n tí í sí kò fẹ́ gbà wọlé nínú bá ká ìlẹ́gà ìyẹjọ́ ti jẹ́ kọ̀ọ̀kan láàrin ẹyẹ kẹ́yìn náà ọ̀dà sáà ó wá ń sọ sí ìdà ẹ̀sẹ̀ àwọn ọ̀ṣàtúnṣe torí pé àwọn ti gbọ́ feedback lọ́dọ̀ àwọn èèyàn pọ̀ kò fẹ́ àdìtì kò ń jẹ̀bi torí pé lẹ́gàlì yóò ṣàṣẹ fẹ́ sí mọ́ ká. ìṣòro ìṣòro brilliant man owó mọ́ tó yes ti ṣiṣẹ́ owó ẹ̀ máa tó bá tiẹ̀ jáde tó bá tiẹ̀ ti sọ̀rọ̀ pé ayé má bínú ṣé kò ti ṣiṣẹ́ tó fẹ́ ṣe ni. ọwọ́ kékeré olóṣè dídú. ọ̀bọ ti gbé ọmọ lọ́wọ́ ó ti sọ bẹ́ẹ̀ nù. olóṣè dídú sí consequences yẹ tó gba ẹ̀yẹ̀ tó ṣe torí owó tó àbẹ̀ tí kò fún torí sí ó fi ní pé ọ̀rọ̀ yìí ò fẹ́ wáyé sí ni o ẹ̀jọ́ kò morú tó pọ́n síbù kẹyọ fẹ́ràn èèyàn ní sídíò kó má gbórúkọ kó ní bá sídíò. ẹ kò dẹ̀ lówó dẹ̀ gbọ́ ó dẹ̀ níyẹ ó dẹ̀ gbọ́ ó dẹ̀ lọ sídíò tó possible ni. Ah, how possible is that. it's not possible. o possible o ti lè yẹ kọ́ọ̀lù o ti lè yẹ kọ́ọ̀lù o ti gbà lórí ìrìnàjò. Mm. òun ni panic ọ̀rọ̀ ẹ̀ panic wà nínú ọ̀rọ̀ mm. òun sọ yẹn. òun ti dáhùn òun ti ṣiṣẹ́ ṣe báyìí òun ti ṣiṣẹ́ ṣe báyìí ológun dúdú ọ̀fọ́ máa ọ̀fọ́ pípọ̀ ológun dúdú. tóun ti ṣiṣẹ́ ṣe báyìí pẹ̀sì èlò náà máa fún lá tó máa dowó lá tó máa dán lójú. ẹni tó lórúkọ ọ̀pẹ̀ hmm. ẹ̀. olórúkọ ni o. ó dẹ̀ ṣiṣẹ́ yẹn bọ́ kó mọ pé iṣẹ́ yẹn máa bọ̀. àárún Смысл, я в этом. Смысл. Ṣé ìyẹn ó mọ ohun tó ṣe ó tó sọ yìí. Ẹ God bless you ma. Ẹ̀fọ́ bó ṣe jẹ́ nìyẹn. Ẹ ṣe ma. Ṣé ẹgbẹ́ wọn kájọ yẹn wọ́n wá tó fẹ́ fi fún ẹgbẹ́ mi. Tẹ̀lé ayé ìyá àdá ẹ̀rí ti ṣe o. Ayé ìyá àdá ọmọ yóò nira àwọn èèyàn ṣàǹfà àwọn tó bá wa sọ̀rọ̀ gan tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn náà tó ń try láti tún pè wọlé wọ́n sì ti sọ̀rọ̀ tẹ́lẹ̀ kò tí ó sì wà nù wọn àwọn èèyàn ṣe ń para hello. ẹ̀lú ṣe bẹ́ẹ̀ tí bá wa sọ̀rọ̀ tẹ́lẹ̀ kí ẹ tún pè wọlé ó ọ̀rọ̀ ṣàǹkà yín lára. ó ní ìgbà tó ṣẹlẹ̀ ní pé ó fẹ́ sọ ni pé ẹ jẹ́ kí àgbàlagbé mẹ́ẹ̀kan ṣọ́ra fún àwọn platform tó lè àgbàlá tó bẹ̀ ti wà ó ti wà spain ó dẹ̀ wà ó dẹ̀ wà ó wà very very very very popular. ṣé nǹkan mi. bẹ́ẹ̀ni sà. tó ló ṣe bá wá sọ́dọ̀ wọn kọ́ accept wọn anybody wá wá but ká má gbọ́n wọn sí láì ilé ìwá ilé ìwá yàrá jẹ́ pé kẹ́kẹ́ record statement yìí kẹ́lẹ̀ kẹ́lẹ̀ jẹ́ kí àgbàlá tó bẹ̀ ti gbọ́ wọn ti sọ̀rọ̀ lọ́rọ̀. ó dá sà ẹ jọ̀tọ̀ náà wọ́n máa rìn lọ́wọ́ ẹ̀mí tẹ̀ ẹ̀ ṣíṣe lágbára náà. àmì sà ẹ ṣe sà kò sí nǹkan tá a fẹ́ gbọ́ mọ́ lórí ọ̀rọ̀ bàbá ológun dúdú bàbá ológun kúkú tẹ bá wá padà gbọ́ wa tẹ wá padà gbóhùn ẹnu mi ní adájọ́ àgbà náà rèé <laughs> ìyáláyé sọ̀rọ̀sọ̀rọ̀ káfàtà ẹ wò mí ẹ̀mí ẹ̀ wọ́n sọ pé pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ lọ̀rọ̀ mi o ọ̀rọ̀ mi tó wá tabà yín lónìí nìyẹn ẹ lọ ṣèwádìí dáadáa èmi mọ̀ yìí pé bàbá ológun dúdú ẹmẹni tó gbéṣẹ́ fún yín nítorí pé àwọn tó gbéṣẹ́ fún yín wọ́n lọ wá àgbà àgbà ẹ má jà gbé kọlù kankan mọ́ àwọn tó gbéṣẹ́ wá wọ́n lọ wá àgbà akéwì ni ah, èyí ẹja gba ìpè ẹja hello. hello alájẹ. hello ẹka lẹ́sà. hello ẹka lẹ́mọ̀ ẹka lẹ́sà mr t ẹ ra mà ẹ ra sà ẹ kó ètò wọn ẹ ọlọ́run á dúró tì wá á ẹ̀yìn náà. àmì o. ṣe rí gbogbo olólùfẹ́ ṣe bí online náà mo wà yá. ẹ wà lórí afẹ́fẹ́ o. gbogbo yes ma gbogbo olólùfẹ́ Àgbàlá Gabriel gbogbo àwọn ọmọ wọn náà ní wọn ní wọn ní rí wàhálà lágbára náà wọn dẹ̀ ní rí ẹni tó máa tako wọn. nígbà tí àsìkò àtijọ́ wọn bá máa tó lágbára ọlọ́run gbogbo èèyàn tó fẹ́ Àgbàlá Gabriel tinútinú agbára ọlọ́run àwọn ọmọ wa náà ní lálàtàkù. ẹ̀mí. ṣe rí ojú tí mo fi ń wò fẹ́ yàtọ̀ sí báwọn èèyàn ṣe ń gbé mi. ṣé ń gbọ́ mi mà. mo ń gbọ́ ní sàjà wo tòjú tẹ̀ fún. tẹ bá wo tẹ bá wo olórí oko wa pátápátá bá ń bà mí ní orílẹ̀-èdè mm. tí ó bá ní òun fẹ́ fún gbogbo tí wọ́n fi ń fún wọn ní wọ́n fi ń fún ní gbàsgbòs gbàsgbòs everywhere mm. ẹ̀mí bàbá yẹn ẹ̀mí ẹ̀ lè gbọ́. bàbá ti lóun ò wá sórí social media mọ́ nígbà tó ní high blood pressure. yes ṣẹ́rí ìwọ̀n bẹ́ẹ̀ tí ẹ̀yin tẹ jẹ́ Àgbàlá Gabriel díẹ̀ fún àwọn pípù yìí jẹ gan ó tún níwọ̀nba tí wọ́n bá láwọn ò ní gbọ́ ẹ̀yin náà ò ní gbà àwa náà ó dẹ̀ máa wà lẹ́yìn ẹ̀yin Ọlọ́run á dẹ̀ máa wà lẹ́yìn ẹ̀yin náà tó yẹ yín tí a bá fẹ́ tí ẹ̀mí Àgbàlá Gabriel kò èèyàn mélòó ló fẹ́ fún lẹ́sìn ìtòrí Ọlọ́run eléyìí á wá ajígiri á wá arìnrìn á wá làkàṣègbè á wá gbogbo wọn á wá ó ń láti máa wo rẹ̀ bí ẹni pé kò tiẹ̀ wọn kò tiẹ̀ rí wọn rárá the highest thing tí mo rí tá ẹ lè ṣe ni pé níjọ́ kan ẹ lè pè kí Àgbàlá Gabriel wọlé sórí program yìí wọ́n kàn sọ̀rọ̀ àmọ́ báyìí mo kúkú ń gbọ́ gbogbo tó ń ṣẹlẹ̀ mò ń gbójú kúrò ní o báyìí báyìí báyìí wọ́n kàn ń láìka àwọn èèyàn inú àwọn èèyàn máa dùn gan dáńkó bọ́ sórí social media kó tún máa sọ pé mélòó ló fẹ́ dìfẹ́ ọlọ́run ti dìfẹ́ǹdì ẹ̀ ọlọ́run ti sẹ́ndẹ̀ ọ̀rẹ́dì but policy tí mo rí tán ra nìyẹn lóòótọ́ gbogbo ọ̀rọ̀ kọ́ ni sùúrù parí o gbogbo ọ̀rọ̀ hello ma. ló ń gbọ́ yìí. hello. ẹ máa bá wa sọ̀rọ̀ láwọn ń gbọ́ yìí. gbogbo ọ̀rọ̀ kọ́ ni sùúrù parí gbogbo ọ̀rọ̀ náà dẹ̀ kọ́ ni jàgídíjàgan parí ní the best thing tí mo rò pé Àgbàlá lè ṣe nìkan tó ń ṣe lọ́wọ́ ẹ̀ tó bá fún wọn lẹ́sìn another thing tó máa tún come up lọ́la àtún ẹ̀ṣẹ̀dẹ̀ kò tún wá ẹni pé ọ̀pọ̀lọpọ̀ tó ti ń gbé tàbídíjàgbọ́n wá láti bẹ́ẹ̀ tí ò dá wọn lọ wọn tún padà ń kó mi wọn jẹ ni irú máa tó lọ́n ṣe wìyí ó mú wa tó fẹ́ jẹ́ tiẹ̀ wọ́n tàn ni hmm. so ó dẹ̀ ṣe wà yẹn títí bí nǹkan tó rọra ṣe yẹn kò mọ̀ pé bẹ́ẹ̀ ló ṣe ẹgbọ́n bó ṣe ń kílò lò ẹgbọ́n àwọn nǹkan tó ń sọ o hmm. ní ọ̀nà nọ́mbà pé ẹ̀ wá wọ̀ ọ̀nà nọ́mbà yẹn jáde tó má yẹn bá fẹ́ drag àmọ́ èèyàn tó yẹ kó ti bá drag sẹ́yìn so gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn ọlọ́run ní fọwọ́ máa yẹn mọ́ tó bẹ́ẹ̀ fẹ́ pọ́wọ́ ẹ̀wọ̀n mọ́ni ló lè máa jáde máa fún gbogbo wọn lésì máa fún wọn lésì máa fún wọn lésì ọwọ́ máa yẹn mọ everybody náà rí pọ́wọ́ ẹ̀ mọ́ kò sí nǹkan kan tó ṣe tí ọlọ́run wà pẹ̀lú ẹ̀ lóòótọ́ èèyàn ni kò sẹ́ni tí ò lè ṣe ṣe ṣàṣìṣe kékeré wọn bẹ́ẹ̀ tó ṣe àwọn ó dẹ̀ tètè tó kọ́ mọ̀ àti ẹni tó àti ẹni somebody ẹni tí ọlọ́run gbénú ẹ̀ ó tún tètè apologize àwọn èèyàn dẹ̀ accept ẹ̀ tí ìdí dẹ̀ tún lọ fún un dáadáa ṣó ti yẹ yín so to me èmi kàn ronú bẹ́ẹ̀ ni o pé tó bá ní kò fi jáde kó tún sọ pé kínní kó máa fún wọn létí kò nídìí ẹ̀ tó bá ní wọ́n fẹ́ bá wọn jáde wọ́n fẹ́ fi jáde má yẹn sí ṣébí fún rẹ̀ ló ti tún fẹnu ara ẹ̀ kó jẹ lórí kínní ẹ jẹ́ kọ́ lọ́ máa jà fọ́gbà lálọ́ bó ṣe ń jà yẹn bẹ́ẹ̀ ṣe rò ó bẹ́ẹ̀ rò tèmi o ẹ jẹ́ kọ́ máa jà fún lọ èmi gbàgbọ́ pé tó bá ní kó máa fún ọ lésì ó kàn ló kọ́ lésì olórí oko pé nígbà tí wọ́n ní bàbá ń tọ̀ sára àti end of ṣé bàbá tọ̀ ni hmm. nígbà tí wọ́n ní bàbá ṣe kínní wọ́n ṣubú ó fojú gbá ṣé bàbá fojú gbá ṣó lébò lójú ni èèyàn ò lè rìn kórí má eh, eh, eh, rìn náà. ẹ wo ọ̀gbẹ́ni David Ọlá wọ́n ní can Ológundúdú goes to any event without knowing the without knowing who invited him can he go to any uh any event without him knowing eh, and tó invite us ẹ̀sìn pàtí àbí students kò wá kéré mẹ́ ṣó possible. kò oh, possible kò oh, possible. ṣé wọ́n lè ẹnìkan ok oh, ṣé èyí tẹ́ ẹ jẹ́ ok àwọn tó jẹ́ pé transin ṣé ẹnìkan lè pè ń pè sí hello madam ẹjọ́ a fẹ́ ráìsì train a fẹ́ kúlà ráìsì mẹ́wàá a fẹ́ ẹran kúlà kan ẹjọba wa ṣe pápápá màá rán ọmọ kó wá gbé lọ́la ṣẹ́nìkan lè pè kẹ́niyẹn dẹ̀ bọ́ sọ́jà kó máa dín ẹran lẹ̀ kó sì gbogbo láti kú láàlẹ̀ kó wá ṣe jẹ tó wá sílẹ̀ tán wọ́n ní àwọn ọ̀wá wá gbé kó wá bèè pé kó wá lóun ò mẹ́ni náà ṣó possible. ẹ wo Mr. Taiwo ẹ ṣe jẹ. ṣe bó gbowó ṣe bó gbowó kó tó ṣe program ṣe bó gbowó kó tó ṣe program kó tó ṣe fún wọn ó gbowó kó tó ṣe níyẹn fún wọn ó gbowó náà ó gbowó náà ó ní nọ́mbà tó sẹ̀dá account number sí ó ní nọ́mbà tí wọ́n fi jọ ń sẹ̀dá account number kó tó gbowó so gbogbo nǹkan tó ń ṣe ọlọ́run agbábà lálékè lágbára ọ̀dọ́ ah, ológun dúdú tó ń kéwì ní gbogbo àwọn olóṣèlú àwọn top top ológun dúdú láwa ṣe lè ejò ejò eh, lọ́wọ́ ọnú. ìwọ̀nba yìí táwọn ra díráàdì ẹ̀ gan ẹ̀rí kó ti ń ṣomi nídìí gan ah, ó ti ń ṣomi nídìí ní ọ̀bà mi tó wà. ológun dúdú ah, ẹ ṣe ejò lọ́wọ́ ọnú o to be ó lọ́wọ́ nù pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ yẹn ológun dúdú for that matter láì ṣe kinní kan kinní kan akéwì láì ṣe akéwì kinní kan ah ológun dúdú kó wá sọ pé òun ò ní fóònù ọbẹ nìyẹn òun ò mọ orúkọ ẹni òun ò mẹ́ni yẹn rí ó pọ̀ òun dẹ̀ bá ń sọ̀rọ̀ báyìí ò dẹ̀ sí studio ò dẹ̀ kọ́ street mo wá ń bè lọ́wọ́ pé ti yẹ mọ̀ pé ibẹ̀ ni wọ́n sin bàbá sí ẹlẹ́ẹ̀tì ẹ̀ mọ̀ ṣé ìtẹ́ ìyẹn ń ṣèwádìí ni ẹ mọ̀ pé wọ́n gbéṣẹ́ fún bàbá so ìyẹn tó mọ̀ yìí ibo ni bàbá ti mọ̀ ọ́ ìwọ̀nba ìtẹ́ ẹ mọ̀ tẹ́ ẹ kọ script fún tẹ́ ẹ fi ṣe wù yìí níbo lẹ ti gbọ́ níbo lẹ ti mọ̀ torí tó yẹ kẹ́ ẹ mọ̀ sísítà mi ẹ yẹ kí n pe kí n pe sísítà mi wọlé hello ẹ sísítà mi ṣe wà mo jẹ́ ń tu lọ. èmi náà jẹ́ ń tu jàre. ìyá o tó ti tàbí ti pè yín lẹ́ẹ̀kan. yes ma. ó pè yín tó ti tàbí pè yín lọ́sàn. ok. ó ti ó ti pe àgbàlá I think uh, what they can do for this man is àwọn àfààyàn ló gbéṣẹ́ fún un. Àwọn ló gbéṣẹ́ yẹn fún. Ah, ṣé ìgbà wà tí conclude? Ó yẹ kó tú ẹ̀ fún the formation of character. Then tí ọmọ bàbá àwọn ọmọ bàbá nígbà tó bá fún ní lẹ́tà between Monday and Tuesday ó máa produce ẹni tó fún ní go ahead before téèyàn bá produce ní nǹkan mà kó tó di kó jáde síta you want to show it to the person pé kó listen sí ó yẹ yín mm-hmm. kó o gbọ́ bẹ́ẹ̀ ni jẹ́kí n pe sórí afẹ́fẹ́ as investigation journalist as the professional ó yẹ kó ṣé kí n pe síta ṣó wà òkè because this thing jẹ́ ìwò yìí it's not iṣẹ́ èèyàn kan nǹkan ni mo sọ fún yín o. tí o bá tiẹ̀ jẹ́ investigative journalist ọlọ́run òótọ́ ni ó máa ṣèwádìí dáadáa. yes after the clip yẹn sẹ́ni yẹn wípé ṣé o ti rough uh, yes àwọn rough eh, kìíní yẹn yes accent yẹn sí pé mo lè lè wo lè fẹ́ yọ kúrò bẹ́ẹ̀ wo lè fẹ́ fi kún. lóyìnbó la ká wà yìí tó bá jẹ́ bí mi ẹni tó pè sí òun nọ́mbà yẹn wọ́n tàkì nọ́mbà yẹn jáde àbí mà voice ẹni máa jáde but look at where we are in Nigeria ó ti yẹ yín on Monday I think um, the senate said they will call out and call you also ṣùgbọ́n ní Àgbàlá Gabriel ṣe pé wò ó tí gbọ́ nìyẹn lórí. mi ò tí ì sọ fún ọ ọdọ mi sọ fágbà gẹ́gẹ́ sọ ọkọ fún. thank you we appreciate you what we we cannot do it you are always there to to you stood by him as a mother as a sister God bless you God bless you in abundance God bless you. wọ́n pa mọ́ bàbá tó èdè ẹgbẹ́ ẹgbẹ́ ni wọ́n lé eighty thousand síbẹ̀ mo mọ iye ní wọ́n nílé bàbá tó èdè sí wọ́n jẹ́ káfíà ìpín gbogbo ilé nǹkan káfí property kò ní kálukú máa lọ. àwọn ọmọ yẹn ò sọ pé àwọn ọmọ yẹn wà appreciative fún wọn pẹ̀lú kó bá ọmọdé àwọn yẹn ti sọ̀rọ̀ o wọn mọ ọkọ o inú àwọn yẹn ń dùn fún nǹkan tí ìyá àgbàlá ṣe o. àtìlẹ́ mọ̀ndín àtìlẹ́ mọ̀ndín gbogbo àwọn káwọn andá sọ́là wọ́n kú blọ́ọ̀kù akọ́nukálukú lọ fi ṣe kọ́nukálukú lọ fi tilẹ̀ bó ṣe máa fi blọ́ọ̀kù. ẹ máa kó blọ́ọ̀kù sáwọn ọmọ fi yan gàrí ni àkó blọ́ọ̀kù mẹ́ta jọ àgbàgbàdà lè kúlò ẹ̀ mọ́ fi dáná àbí ọjọ́ ká kúkú pé búlọ̀kù ẹ̀ ẹni tí múlò kàn ẹni tí ṣí àkàn ọjọ́ ká kún ká sì ní ara wa fàyè rojọ́ àkọlé mọ́ àkọlé fún yàn kankan mọ́ kò sí lé mọ́. ogun ti sọ pápálá gébẹ̀ tipẹ́tipẹ́ mọ́kànlé mọ́ fún yàn mọ́ gbígbà awuyewuye yìí ṣé bá padà jà náà báyìí ọmọ bí ẹ. ẹni tó bá fíìkì tó bá sọ ní títò owó fún kọ́kọ́ fún kó máa lọ́ọ́ sí ẹ̀. it is well ẹ ṣe gan ma. ọkọ̀ lé mọ́ all right ma pè yín lépa tẹ́ bá ti eh, tán. all right ma. <laughs> Eh, ejò ejò lọ́wọ́ nú torí bàbá ológun dúdú àgbà akéwì àgbà ọ̀jẹ̀ nínú akéwì ní nàìjíríà nílẹ̀ yorùbá bàbá ológun dúdú ẹ ah, ah, ó yẹ kó yé yín torí ẹ̀ ló ṣe ń yà mí lẹ́nu pé kò yẹ kó jólógun dúdú torí àgbà òjè ni tá a mọ̀ wọ́n mọ iṣẹ́ tí wọ́n ń ṣe yìí tí wọ́n dẹ̀ fi lórúkọ aláyé àwọn ológun tó bàbá yẹn bá ti ṣe wá ti ju kíní ewì rẹ̀ lẹ́ẹ̀ ó ń sá lọ́nu táwọn yẹn pé wọ́n máa gbé wọ́n máa wà bàbá ah. so definitely káwa máa jókòó ká máa rò pé ìyẹn pé gbogbo àwọn ewì tí bàbá yìí ti máa ń ṣe tá a rò ó fi ń tú àwọn àṣírí kíní kankan irọ́ wà nú ẹ̀ àti jẹ́ kẹ́ máa rò pé ah, definitely ìbanilórúkọ jẹ́ ó ti wà tipẹ́ bí kọ́ ìkànlẹ̀ kan ṣe tú ẹ̀yìn ẹ lè fìdí ọ̀rọ̀ yẹn múlẹ̀ tí lẹ́sẹ̀kẹsẹ̀ táwọn bàbá gbọ́ pé ìbanilórúkọ jẹ́ lélẹ̀ àwọn bàbá yẹn wọ́n láti confront wọ́n pè wọ́n confront pé ata ló ràn yín níṣẹ́ ẹni pé tápẹ́ àwọn bàbá àwọn ọmọ bàbá sílẹ̀ sún èbèbè tó bá jẹ́ pé wọ́n bá jẹ́ aláìmoore ni bíi bọ́dà mi ilé ọ̀kan inú wọn náà máa dùn torí nínú ọ̀rọ̀ tí màbá yẹn bá wọn sọ fà ìdí à máa lé ọ̀wọ́n kó máa sọ fún wọn pé ah torí tiyín náà ní pé kó yẹ kẹ́ lè rówó gbà pé torí condition tẹ́wọ́ yẹ kán lè kó bá kó gbogbo fún yín ó wá fàìdí àsọpẹ ṣé tó bá tiẹ̀ máa wá owó tó bá tiẹ̀ máa wówó fún ọ ṣówó owó bàbá wọn ṣẹ́kù ni orí ìkànnì láti dá owó tá a fi ṣe bẹ́ríà bàbá tó lè sún ibìbì tá a fi ránṣẹ́ sí wọn gbogbo owó yẹn ṣẹ́kù nígbà tí mo dẹ̀ send owó owó tó ṣẹ́kù táwọn èèyàn lẹ́yìn bẹ́ríà nígbà tí mo padà send owó Eh, tí mo gbọ́dọ̀ owó tó padà wọlé ńgbà tó ti ṣe bẹ́rí àtàn mo padà pé fẹ́mi mo wá sọ pé tọ̀ lẹ́yìn náà ṣe bẹ́rí àtàn ó rẹ̀ pé owó yẹn mo wá padà ní one seventy mo rí one seventy ní àkáǹtì mi mo wá pé fẹ́mi mo wá sọ fún fẹ́mi wé ìwọ mú oye báyìí ìwọ mú oye báyìí ó yá fún ẹ̀gbọ́n ẹ fún wálé lóye báyìí fún sísá obìnrin fáǹtì fún lóye báyìí fún àbúrò ẹ fún lóye báyìí mo dẹ̀ pín owó tó ṣẹ́kù yẹn mo pín mo fún wọn báyìí kó dẹ̀ forúkọ mi jíṣẹ́ wọ́n dẹ̀ gbogbo ló dẹ̀ ṣe voice tó pé ah, ó fáwọn olóye báyìí òye tí mo ní kó fún yín náà ó fáwọn olóye báyìí wọ́n dẹ̀ dúpẹ́ i'm telling you nǹkan mi ò ní mówó mi ì mú tẹlẹ mi ì mọ tèmi lẹ́yìn tá a ti tí wọ́n tá a ti fún wọn lówó kọ́ mi ṣe bẹ̀rẹ̀ owó tó ṣẹ́kù tí mo nínú àkáǹtì mi wọ padà tó padà wọlé mo padà pa àwọn ọmọ yẹn tí mo kó fún wọn owó wo ló wá tó ṣẹ́kù tẹ́ fẹ́ ká fún wọn àbí tẹ́ fẹ́ ká gbàlà fún wọn lẹ́yìn pé ká rẹ́ni tó fẹ́ràn àwọn ìlọ́wọ́ bóyá tó bá wà ní díàsóra tó wà láàbọ̀ pé à ah, ọmọ bàbá Sule Suebebe o ẹ jẹ́ ká wo ta fẹ́ ràn lọ́wọ́ ẹ jẹ́ ká tẹ invite ẹ jẹ́ ká fẹ́ nìkan ní invitation ẹ jẹ́ kó tiẹ̀ try ẹ ẹ jẹ́ ká ràn ìràn pọ̀ kì í ṣe pé ká wá gbé àwọn ọmọ yẹn wá gẹ́gẹ́ bí aláìmoore tó dá ọmọ tó moore ni mo sọ fún yín mo ní gbogbo pàtó bá pè wọ́n máa ní kí n máa dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn pé ìyá alájẹ máa bá mi dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn àwọn èèyàn yín o ah gbogbo àwọn fáǹsì Àgbàlá Gabriel wọ́n try o wọ́n dúró ti bàbá wọ́n dẹ̀ dúró tán táwọn fi ṣòkú pé wọ́n jẹ́ kójú ti àwọn pé ah inú àwọn dùn o ó ń dúpẹ́ wọ́n ó ló jẹ́ kí n máa rò pé ṣé àwọn tó ń dúpẹ́ ní gbogbo ìgbà wọ́n ṣe máa nírú gọ́ọ̀tì mi ò tiẹ̀ bá mi ìbá àwọn ọmọ yẹn rojọ́ mi ìbá fẹ́ mi jù mo kàn sọ pé mo kàn sẹ́ni fídíò yẹn sí mo ní wò ó listen and respond ó tán ìfà bó ṣe bó ṣe gbọ́ báyìí ó pè ní yẹn straight ní kó tó wá padà pé mi padà pé òun ti pé o àwọn ọmọ kankan pẹ̀ o ti sáré pàǹtí o ti pé gbà pọ̀ bẹ́ẹ̀ náà ni wálé náà ń bá mi chat bá ṣe ń sọ̀rọ̀ kejì náà ó lóun mọ kankan nípa ẹ̀ ológun dúdú òde lè sọ pé ní báyìí ló ràn níṣẹ́ èèyàn ló sì ń bẹ nídìí òròtòrò fi ń ké ẹ jẹ́ ká ṣọ́ra láti máa bàyàn lórúkọ jẹ́ kó dáa á rí i pé ní ìsìn báyìí irú fídíò yẹn sìn tí ọlọ́wọ́ bá ràn wá lọ́wọ́ ká gbìyànjú ká sọ pé a fẹ́ túṣu désàlẹ̀ kòkò àwọn èèyàn máa gé kiri wọn àti sọ fún yín àti sọ àwọn kiri kan míwà irọ́ ni àwọn ọmọ bàbá súlẹ̀ sún èbèbè wọ́n mọ̀ọ́rẹ́ wọn ò kí ń ṣaláìmọ̀ọ́rẹ́ individual person individually a lè sọ pé a fẹ́ ràn wọ́n lọ́wọ́ kò dídán kó jẹ́ Àgbàlá Gabriel ẹnìkan wà báyìí tó máa jó lóore tó lè mọ báyìí pé àmúdè lórí ọ̀fẹ́ bóyá tí bá lọ Nàìjíríà ẹ jẹ́ kí n tra kí n bá gbìyànjú àbí kí jẹ́ ẹwò yálàjẹ tẹ bá lágbájá rí ẹ jẹ́ fún ní invitation bóyá kó try ẹ bóyá ó lè wá anything can happen anybody ló lè gbé ìgbésẹ̀ láti ràn wọ́n lọ́wọ́ ṣùgbọ́n àwọn ọmọ yìí mòore wọn kì í ṣaláìmòore mo dúpẹ́ lọ́wọ́ èèyàn wa thank you so much mo dúpẹ́ oníyanṣẹ́ ọlọ́kà ṣerun àtàjọ wà lórí ètò látàárọ̀ ẹ ṣeun gan mo dúpẹ́ mo dúpẹ́ o ọlọ́run ní jẹ́ ká rogun ìbanilórúkọ jẹ́ àwọn ọmọ wa wọn ò ní bà wọ́n láyé jẹ́ àwọn ọmọ wa tó ń ga wọn ò ní jábọ́ èyí tó ń gbìyànjú láti ga ọlọ́run elédùnmarè kó bá wa gbé wọn ga àwa náà kì í ṣe àwọn ọmọ wa ní dáradára kó ṣojú ẹ̀mí wa ọmọ aráyè ò ní dúró ìṣẹ́jú kan fún wa lọ́jọ́ nǹkan ayọ̀ àwọn ọmọ wa láṣọ lórí elédùnmarè wọn ò ní máa kọrin lé ló lọ tààràrà lọ́jọ́ nǹkan ẹ̀yẹ àwọn ọmọ wa wọn ní sọ pé àwọn ìyá alágbájá ò sí mọ́ bàbá alágbájá ò sí mọ́ ẹ dúró ìṣẹ́jú kan fún wọn kò ní rí bẹ́ẹ̀ fẹ́mi àti yín ọwọ́ tó ṣẹ́gun sí náà ló máa jẹ́ ẹjọ́ nítorí tọ́lọ̀ ẹ jẹ́ kí gbogbo ajé ìbò rẹ <laughs> ẹ má bínú bàbá ológun dúdú bàbá fọ́pọ̀ gidi káàdì ọ ṣùgbọ́n a gbọ́ lẹ́nu wọn kì í ṣe pé wọ́n sọ pé nǹkan bá tí bàbá sọ rí kò sí nǹkan a gbọ́ mọ́ torí a kọ́ you know we just caught him unaware unaware ni bàbá ò mọ̀ pé a dẹ̀ ti mọ ibi tá à ń lọ so kò sọ̀rọ̀ mọ́ lórí ọ̀rọ̀ bàbá yìí ẹ jẹ́ ká tutù ẹ̀dà lọ ẹ jẹ́ ká wo ìgbésẹ̀ tí bàbá fẹ́ gbé ní ọjọ́ Monday he has been trending now àbí kí ló kí ló fẹ́ lógun dúdú ó ti trend dáadáa <laughs> God bless you mọ̀mí Ọlámídé Ikúlàlà God bless you mọ̀mí Bánkọ́lé Elizabeth Ife, Dayo, God bless you Abọ́sẹ̀dé Ahmad God bless you gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá mọ̀mí rẹ̀ ọládùnní olóyè olúwa mukẹyìn náà mọmi adétọ́lá eh, ṣébàjọ god bless you ah, mọmi mary adéọlá ah, àgbékọ kankan mọ ọ adébáyọ mọmi bukola juliana morẹyìn náà fadípẹ mori adélékè adégòkè olówó fọlọ́run ṣọọṣọ olúlọpẹ fadípẹ ìbùkún moses morẹyìn náà mọ̀rẹ́yìn náà o ah, èrò pọ̀ lórí bí olúfẹ́mi sunday ṣẹ́gun èyí náà tiẹ̀ wá ń bì bọ̀dá Sunday ṣe é wà ok alájà kẹ́ni adéwùmí mọ̀rẹ́yìn náà unique ah ẹni tí kí n lẹ́tà ṣé unique náà lórúkọ wọn unique praise àbí nǹkan mo rí wọn fìrí sí unique praise fọlá flaky fọlákẹ́mi èyí tẹ́ ń pè mí má pè mí mọ́ ẹ̀ jẹ́ ká parí ètò náà ọládélé mọ̀rúfù ọmọ ọba ológo mọ́mí josephine àrókoyò <laughs> tí bá ẹ mọ̀ pé bẹ́ẹ̀ ṣe fàmì sí yẹn tí bá pè mí ni màá pè ó dáa wọ́n mi jùmọ̀kẹ́ ayé bùsù yẹ́mi sí àríkẹ́ God bless you ma <laughs> ah, ìyàwó ọ̀rẹ́ mi ah, fún láyé òdùkọ́ ìyálé bí oṣù ó mà dẹ̀ kú ẹ máa kú ọ̀rọ̀ èèyàn tí tí twin brother ọkọ ẹ̀ ọlọ́run á jẹ́ kí ọdún jìnnà síra wọn o may Kenny soul rest in perfect peace god bless you adeyinka elizabeth god bless you ma alake lawrence god bless you ma àjọkẹ́ bọ́lájí god bless you ìyàwó ọ̀rẹ́ mi bá mi kọ́ ọ̀rẹ́ mi o kó bá ń kí ọlálẹyẹ ọládayọ̀ god bless you ẹ wọ ẹ bá mú káàdì ẹ ti mú káàdì ẹ ti lọ ẹ bá mú ẹ bá mú credit card àbí ẹ ṣé o ẹ kú ìnáwó ẹ ti bá ná owó mi ẹ ṣé o ẹ jẹ́ ya tètè ya gbà kí n sínú pọ́ọ̀sì <laughs> ó ń disturb mi mo gbé káàdì lé lọ́wọ́ lọ ná owó inú ẹ̀ dùn are you guys still i'm still online oh thank you what's this ah gbogbo tẹ ẹ lọ ok ẹ ẹ eh, eh, mo ní kẹrẹ àfàbọ ẹ̀yin náà láti ẹ kú ìnáwó ah ó ti ẹ̀ gbígbà ẹ múra sí ah ah wọ́n ṣe máa kó list jọ kẹ́rí gbogbo tán rà ṣe ti rí wọn náà lè jẹ́ kẹ́ máa rí ná. wọ́n Victoria mo mo dúpẹ́ ah, Ọlálùsí ẹ jẹ́ kí káwọn tó wà lórí YouTube o ah ah all Roslyn Ọlájọkẹ́ Ọláwọlé Awósànyà Olúwọlé Awosanya. God bless you Olúwọlé Awosanya. ẹ máa kú mẹ́ta love of Christ oh you know wà Be Moses or Ogini God bless you ooo. Kẹ́hìndé Fádùlápọ̀ àbí àmì ah, ìmọ̀ pronounce ẹ̀ mọ́bìnrin ẹ̀ má yẹ kiri ọmọ comfort ọlá ológunjà. Ja ètò ó jìnnà sí mi ẹ má bínú ẹ jẹ́ kí n máa lọlé bọ́lá ah, mú mi bọ́lá lé ayẹni ṣe kó o ní ẹ̀yìn náà rẹ ẹ káàbọ̀ ẹ kú ọjọ́ mẹ́ta mo lébi ìyálàjẹ yìí náà rẹ mo gánà bá bọ ọ̀rọ̀ èmi adájọ́ àgbà yín tó ṣá prapra èmi á mọ̀ pé pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ lọ́rọ̀ tèmi ẹni ọ̀rọ̀ mi bá ta bà lónìí ẹ bá wa sọ fún wọn kó má fi ṣe bínú ṣùgbọ́n kán lọ rè é tó bẹ̀ ṣe ni wọ́n máa fèyí ṣèlọ lórí ètò wo àmọ́ pàdé lọ́jọ́ mi ẹni tó bá ní ká mọ́bọ̀ la ní délé bá a tún padà bọ̀ láyọ̀ àtàlàfíà àti orin àwọn àtúgbàdé lọ́la mọ́mi fàṣàkì fúnkẹ́ god bless you mọ́mi mọ́mi adéyínká ṣe wà everybody bye for now i love you so much ẹni tẹ́ wà lórí tẹ́ wà lórí ẹ jẹ́ ká máa lọ tálá àti ìkì ṣó tún kù tá kí ni everybody i'm seeing you guys ẹ jẹ́ máa lọ bye.